Fẹ́ṣàn alákọ̀ọ́kọ́ tí ọ̀pọ̀pọ̀ máa ń fi ilẹ̀ látọ́dọ̀ nínú àwọn obìnrin. Òun ni kọ́ńtẹ́ẹ̀tì bẹ́ẹ̀mọ̀ gbọ́ táwọn apá mi sọ bẹ́ẹ̀mọ̀ tí wọ́n gbọ́ tipẹ́ tipẹ́ ètò dáàlì ètò dáàlì. Táwọn wá sọ àwọn nǹkan náà wọn fáwọn máa ń sọ o wọ́n wá tú sí wípé bí ẹni tó ti ní bí ìyàwó mẹ́rin tó ti gbé wípé hmm, ọkùnrin wa fẹ́ fẹ́ yàwó tẹ̀lé kò lè ní kọjá yàwó mẹ́rin pé yóò wá ní ọ̀kan náà àwọn ìyàwó yẹn kó n sì gbó lé àmọ́ òun ní kọ̀ ọmọ òṣèlú tún mọ́ ọmọ àwọn wa fẹ́ yàwó òun ní àwọn kan náà lọ́wọ́ òun ní ìgbà wọ́n lọ́wọ́ àlọ́ láti jọ́ bá mọ̀ nínú wọ́n sì ní ìmọ̀ ẹ ní sílà pété òkan tẹ́ ká tó ní báàbù ìgbà kò sí nǹkan kan tó ń jẹ́ nǹkan yìí sí àlà nínú sílà kódà tó fẹ́ wò kàn sí àtúbò làwọn yẹn ti wá rí ààyè tó wà ní ìjọ hàn táwọn èèyàn fẹ́ fi sọ̀pọ́ọ̀tì pé kọ́lọ́ọ̀ bá lo wọ́ọ̀dù yìí kì í ṣe ìjáde àwọn ènìyàn áyà ìṣúrọ́sì nìgbà ẹ bá nínú ká tó rà sí ká mo fẹ́ káwò káka áyà tó wà púpọ̀ ẹ̀ káka áyà tó wà áfíà ẹ̀ kẹ́yìn náà wá wò ó kẹ́tẹ́ wá kà á tán kẹ́ wá ka gbogbo àwọn tàfà táwọn àbá àti àwọn tàfsírù tó kún ní méjì sí ọ̀rọ̀ pínpín gan tẹ̀fẹ́ kó yẹ kó sálàyé irú táwọn ẹ̀ ń gbọ́ yé bẹ́ẹ̀ ẹ̀ nígbà bẹ́ẹ̀ ẹ máa wò ó tẹ̀lé àyà yìí túrọ́tò nìta wọ́n ti sáré Quran chapter four verse twenty hmm? verse twenty but bẹ́ẹ̀ pé máa ń wo Quran lè ní wípé wàá sà láti wo kí lọ́lọ́run bá bá bọ̀ wá kó tó débi nǹkan tí o fẹ́ discuss wàá fún wa kí ló tẹ̀lé so that tó bẹ pé yóò bá capture gbogbo minute yóò capture ẹ̀ pa ẹ bá wọ́n lọ́wọ́ ti bẹ̀rẹ̀ màá bẹ̀rẹ̀ láti nine màá wá tọ́pù sí twenty one twenty gẹ́gẹ́ ní àyà yìí ẹ máa gbọ́ sí nineteen yá àjọ ẹ̀dẹ̀dì náà àmì àwọn òfin náà ní ṣe sọ̀rọ̀ ẹ̀yìn tẹ̀ ìgbọ́n náà máa bọ̀ láyà kí ló lákùn àtàrí tó lè bá àtàrà hàn kò tọ́pù yín kẹ́ ẹ jogún àwọn obìnrin ní pátápá kò tọ́pù yín kẹ́ ẹ jogún àwọn obìnrin ní ìpátipá áyà yìí ó ń sọ̀rọ̀ lórí kọ́ṣọ̀ kan tó sọ láti ìjà ìlíà tí Islam fẹ́ bàjẹ́ tó ti pé náà ní ìsinmi wọn bá sọ̀tàn Yorùbá náà ọmọ sọ díẹ̀ náà ó ní pé lọ́bọ́wà ọ̀kan obìnrin tí ọkọ rẹ̀ kú kó kàpò gbọ́nà èèyàn àbí obìnrin tí bàbá rẹ̀ kú gbọ́dọ̀ òun kó kà pé èèyàn ni níjọ́ tí a bá ti kú àwọn ìyàwó rẹ̀ náà àwọn kan náà wà ju fún rẹ̀ wọ́n pín bá fẹ́ ń pín property wọ́n pín òun náà pẹ̀tọ̀ ẹ̀yìn mi ní ìwé bá fẹ́ ń pín bàtà ní oṣù mọ́ ọlọ́run wá ń dà rẹ̀ kẹ̀sí gbogbo mùsùlùmí kò tọ́ fún yín kẹ́ ẹ lórí àwọn mùsùlùmí kálá.

o fẹ́ fẹ́ ìyàwó rẹ̀ òfurufú tó bá ti wù ọ́ tó sì wù obìnrin yẹn báwo ta bọ̀dá yẹn ti kú ó ti lọ ní ọgbọ́n mi kódà tí bọ̀dá yẹn bá wà láyé gẹ̀ ìsìlámù aláwọ̀ pé tí bọ̀dá yẹn bá kọ́ ìyàwó lẹ̀ wọlé bẹ́ẹ̀ sẹ́wọ̀n pé ẹ̀yin tó gbégbà tó wà láyé ni ó lé bẹ́ẹ̀ wà tó gbégbà tó kú kò lé bẹ́ẹ̀ bàbá ti fẹ́ fẹ́ yàwó tó wù ọ́ sọ pé ẹ dábùtò ọlọ́ọ̀kọ̀dá ọlọ́ọ̀kẹ́ bọ̀dá ọlọ́ọ̀kẹ́ sọ́pẹ́ ọ̀bá ń tẹ́rù pa tẹ́tẹ̀ fún ọ̀gá ló pa bọ̀dá rẹ̀ ni wọ́n máa wí bọ́lá ń fa akókẹ́rẹ̀ bọ̀dá rẹ̀ kọjá bá wọn ṣe ọ̀kẹ́rẹ́ kìíní kí nǹkan bá wúyà ṣe ìsìlámù ọ̀tàkù ẹni tó máa fẹ́ ìtẹ́yàn tó máa tó lé ẹrù bíbẹ̀ oníṣẹ́sì lórí ẹgbẹ́ pàtàkì wọn ní kí n tún ló kó lè ṣùgbọ́n wọ́n fẹ́ fẹ́ yàwó ló fẹ́ yàwó kó fẹ́ yàwó sílẹ̀ ètò kíláàsì kó fẹ́ yín lé yín kò sínú plan pé ẹ torí pé ọ̀dà wọ́n ti wọ́n láti bá ti kú tó lè di pé ọ̀n èèyàn tó bá pọ̀ bọ́lọ̀ bá fẹ́fẹ́ wọ́n pọ̀ ó wá lè túùsì wọ́n náà ó sì lè ti jú pé wọ́n kì í fẹ́ fámìlì náà tó bọ́ṣẹ́ máa ń tí Islam ti dá gbogbo possibilities tó bá kò lè ṣẹlẹ̀ tí àwọn ẹ̀dẹ́ ilé sọ Islam ti provision ẹ̀ka lè ẹgbọ́n mi yìí ṣẹ́bọ̀ sí ní sí àìmọye èèyàn náà náà lọ́gbà ah, láì ìyá alábájá àmá káàkókò sínú òfin ah, yóò mọ̀ bá ṣe jùlọ tó sáàmùnà sí ilẹ̀ pípọ̀ má ó ti lọ tó fẹ́ àǹfààní rẹ̀ wá wà láwọn nǹkan ìgbà mẹ́rin obìnrin wà ní fámìlì kan fámìlì yẹn ó fẹ́ràn rẹ̀ òun náà fẹ́ràn ọkọ rẹ̀ wá kú ó ti wá bí mọ̀ ṣẹ́ra tó máa ń ṣe àwọn èèyàn ní pé á obìnrin yìí ti wá dáa sí wa ẹ̀bọ́ kọ́dà ẹ̀dùn owó rí sẹ́yìn fámílì bọ́ àwọn èèyàn ó fẹ́ máa sáfẹ́yà tí máa fẹ́ òun ló sì ní ìdí tóun fẹ́ lọ́kọ padà ojú ò máa tì í yóò máa wò fẹ́ táwọn fámílì tó tóun òun mọ̀ fi pé bìtírẹ́yà ni àwọn ilé ìjọ ma wò pé àyà ah, ìdí wà dà fún wá pé kó wá kọ́ mọ wa lọ lọ́nà fún bá wọn yẹn gbé ẹjọ́ gbé kì í kú àǹfààní tẹ́lẹ̀ bẹ́ẹ̀ méjèèjì gbogbo orú nǹkan táwọn èèyàn lè sọ̀rọ̀ lọ́ba àwọn máa gbé kalẹ̀ pé gbó ìwọ náà ọ̀kan mẹ́ tí ó wè sí rẹ̀ tẹ́mọ tó fi rí òní pé irú abárẹ́ nìkan ní fámìlì yẹn tó

kọ́lá níjọ́ náà máa rẹ̀ sí gáńgá fún pẹ́tọ̀ ah tọ́wájọ́ afẹ́ tó gbọ́ ẹ̀rọ akáwọn ìyàwó tó wọ́n wà ní kápsù bàtà kalẹ̀ ẹ̀ tẹ́lá bàtà wọn tó kalẹ̀ wọ́n lè kóbìnrin mú bàtà ẹ̀yìn kan náà wà ní pé oní ojú tẹ́ tó mú nínú àwọn àbúrò ọ̀pọ̀ rẹ̀ ẹ̀ tó bá ní fẹ́ pọ̀lìfẹ́ tó bá ní fẹ́ tó bá ẹ̀ pè láti fẹ́ but ṣàtúndà lè gbẹ ọkọ wà oṣù ilé tó bèrè ní obìnrin òní fẹ́ fi ilé yẹn lé pé a tó máa lọ lè má rí ìléta kò ní kí àwọn fámìlì ọkọ náà pé ọkọ máa wá bá wọn níbẹ̀ gbogbo nǹkan ọlọ́wọ́ bá tẹ́ kí àpérò ẹgbẹ́ ti dùgbò tẹ̀pẹ́lẹ̀ ní ọba tẹ́ owó ọ̀kẹ́lẹ̀ tó ọlọ́ọ̀lọ́rọ̀ wọn sọ bíbá ìgbé kò tọ́ fún mi kẹ́ ìyókù obìnrin ní tipátipá obìnrin gbọdọ̀ ṣòdù stress pẹ̀tọ̀ àpáfẹ́ títẹ́ ní lẹ́yìn ìgbà tẹ́ẹ̀bá lọ sáàkì sọ̀rọ̀ pé à ń yógún títẹ́ tí ó sì ní sàdáàkì nú tó lè sọ yes tó lè sọ no tó fọ́n condition lẹ́yìn ìgbà tọ́lọ̀ fún lẹ́yìn tán ọlọ́run fún wa ní wà látàdù lóhun náà ìgbà tí ń bẹ tẹ́ bá fẹ́ kọ obìnrin kalẹ̀ nítorí hostility tó ṣe láàrin yín mo ṣe dí pẹ̀lú àbí ọwọ́ òkú àà ọmọ ìfẹ́ ẹ̀sùgbọ́ ìsìn àbílá gbogbo dáadáa tí mo ti ṣe ọ̀rọ̀ mo wá fẹ́ sì nira mú ọ̀fẹ́ kọ́lẹ̀ ni o amóhùn pé tó bá kọ́lẹ̀ ìwọ ló fún ní nǹkan mẹ́ẹ̀bá kòbìnrin lẹ̀ báyìí fún haidọ̀ mẹ́ta tí ó ṣe ó mọ̀ fún lóúnjẹ bámbá mọ̀ pé owó tó wó ọbẹ̀ tó ń fún ọlọ́mọ̀ fún o bámbá ọmọ fíìdá ọmọ ara ọmọ ọ̀gá gbogbo ẹ̀ fún haidọ̀ mẹ́ta tí àkọ́kọ́ ọkùnrin ó kọ̀ ó sì gbọ́dọ̀ tó máa bá kó bá padà so ọlọ́run ti fi mú ọba ìlú ọgbọ́ ilé máa ti náà tó sí yíò dákùjá parí ìjàwà kẹ́rà àárẹ̀ wà ní ọlọ́run bá ó di ọkùnrin púpọ̀ kíyàn tó lè jọ́kùnrin rí yóò fẹ́ ọ̀ wàhálà ní àwọn ìṣùkú lọ pẹ̀lú pẹ̀lú ìwọ bó padà ló ń gba nígbà tí mi ò gbọ́ ọkùnrin máa jẹun sí lọ kò lè sí kankan àánú àpàdé ọ̀rọ̀ tó gbé ẹgbẹ́ wọn bá ti jẹ ọlọ́rọ̀ ọ̀lẹ́ ìbá yìí líkì oge wá fi gẹ̀ kó bá líkì so now orí pé kò sí ìtumọ̀ rẹ̀ láàrin ọ̀pá ìyàwó ọkùnrin mọ̀ pé tóun bá kọ obìnrin òun lòun ṣe mú ta tàbí ó mọ̀ fún olówó tí ó fi ṣe gbogbo àti gbogbo ìdá bọ̀ tóbìnrin tó ẹ tóbìnrin ló bá ọlẹ́ ìkọ́ra ẹ̀ tó ní bá máa lọ ní nǹkan pé ọ̀dà ẹ̀ padà mọ́tò tó ìgbà ẹ̀hìn ọkùnrin mọ́kọ̀ ẹ̀hìn sọ̀nà méjì máa mọ́tò mọ́tò ọkùnrin òun wá fẹ́ fọ́ọ̀sẹ̀ kó àti ẹ̀mí pé obìnrin ló kọ̀ kó fi gbà bọ́wẹ́ wà látàdùn owó na ẹgbọ́n sì nira mú wọn ìtàkùn àbúrú bìbáàdì máa àtẹ ìtùmọ̀ owó náà kẹ́ẹ̀bí lè gba páàkì tẹ́ fún wọn pé ó fi nira mú ní fóònù gọ́dọ̀ pé wó tákùgbà gbà mú jẹ́ mọ́ lọ gbà ọlọ́run bá sọ fẹ́ bá pẹ̀lú kìíní nǹkan ó ti fi hàn pé ọ̀rọ̀ sọ láti lọ́dọ̀ nǹkan ẹ̀wọ́ ó ti hàn pé ọ̀rọ̀ sọ láti lọ́dọ̀ nǹkan ìgbà pẹ̀lú ọ̀rọ̀ wà látàdù ló hún náà lè tàbí àbúbí bá ní máa àti ìṣòwò hún náà tọ̀ ọlọ́wọ́ ní ilá ayé àti nàbí fàtíṣà tí mo bá yẹ kọ̀díṣà tọ́lọ́wọ́ bá yọ kù pé ó lè mú ọkùnrin láti fìkínà obìnrin pé kó fi fọ́ọ̀sẹ̀ kóbìnrin kó yọ tọwọ́ rẹ̀ oníjọ́ta kóbìnrin ta ṣe jìnnà ó tóbi lára ọkùnrin ìwọ láti gbogbo òkú náwó yìí dẹ́ màá wá tún kọ́ lé ó kàn máa lọ báwọn náà àná ah, ọ̀lẹ́ lọ kó wá fún náà máa tọ́kọ́ àkọ́kọ́ kò ní fẹ́ ẹ̀kọ́sẹ̀ kò sì ní tó bá ẹ̀kọ́sẹ̀ yóò pa bùkù bá yóò kó bá bùkù wá gún pé ní kó láti ọ̀rọ̀ òun náà fún mọ̀ fún mo jẹ́ ìrọ̀lá ọ̀yà mọ́tò yẹn drọ́bẹ̀ drọ́bù kí drọ́bẹ̀ hẹ́n kó máa lọ kó máa lọ ro pé mo máa sọ́jú gbá ṣe èmi ni mo sọ pé mi ò ṣe mọ́ ẹ̀ tẹ̀wọ̀n pé yóò àfi yóò bò bá wọn àti tó bá pé ń zì náà tó fojú mà ló ṣe nìkan lọkùnrin lè ní justification pé àwọn ìyàwó tẹ̀ bá ń tẹ̀ bá wọn lè dáadáa fàyín kàrí ìṣòwò náà tẹ́ bá ní ìkankan lára wọn ẹ mẹ́jọ kó dì bá ìkóhùn lẹ́gbẹ̀ẹ́ pa wọn sí ọ̀rọ̀ ọkùnrin àti obìnrin wàá ní kankan tó láì wàá ní kankan tó kódà òun ò ní lára rẹ ìwọ náà ò ní lára rẹ tẹ́ bá kórìíra wọn pọ̀ fa àṣà àtàkùn àbúṣe á ìgbàlú ó sún máa ń kẹ́ ní ìkankan wọ̀nyẹn jẹ́ àbọ̀ lọ́wọ́ orí ìfẹ́ ọ̀rọ̀ kẹ̀kẹ́ ìkànwó pé ọ́dá ma gbélé ìmọ́ra ẹniwẹ̀ tí ó bàjọ kọ ìyàwó yóò gbé ìtọ́mọ́ra ẹgbọ́n ó lè jẹ́ sọ̀tẹ́sọ̀ ọkọ ìyàwó tó bá gbé ìtọ́mọ́ra ọmọ akọ́ńtọ̀ láàpù 50 lọ́wọ́ nàgbà kọjá mẹ́ta tó bọ́lá wọn bá ti tọ́ níyà tó ní wà á ṣòro náà ẹ̀rì pọ́lù wà pàjá lọ ẹwọ́ kẹ́lìmọ̀ pàyín kàlí ìtumọ̀ wọn náà tẹ bá kọ̀ òtúmọ̀ pé tẹ bá hé ìtumọ̀ pé pé ní ọ̀fà fẹ́ fún yín pé lọ ẹ sì wó dára ẹ balance lẹ́yìn àyà yìí tó jẹ́ àyà náà ìsìn lọ́nà wa pé wà ní àràtún ìsìndálà lóòjì màkàrà ẹ yé kí n sọ ní bí àwọn tí wọ́n fẹ́ máa lò ó ní ẹ̀rí ìsìndálà lóòjì bá ṣe ń tù kí n wá sọ pé àyà kan sọ fún ọ pé kì í ṣètùmẹ̀ àwọn tún wípé tó o bá fẹ́ pààrọ̀ ìyàwó kan o fẹ́ mú ìyàwó kan o fẹ́ fi pààrọ̀ ayé ìyàwó kan tó gbé màkánù wà bẹ ìyàwó kan ni wàá tó fẹ́ fi ìyàwó bí sáyé ẹ̀ ẹ mọ̀ gbọ́ o wà á tẹ́tú wà á tẹ́tú ìdàbò nà fi tọ́ tẹ́ẹ̀sì ti fẹ́ ní kọ̀ọ̀kan nù wọn ní owó tó pọ̀ fàlátà kùdú mi ní òṣèyà nínú owó tẹ́ fún wọn ẹ ẹnu ti wọ́ọ̀dù pàlásà fún ní òṣèrè àwọn wà sọ́bẹ̀ ẹlẹ́ǹkẹ̀ ẹmọ́ fi nira fún wọn tó fẹ́ fẹ́ gba nǹkan tẹ́ fún wọn níbi àjálà ọ̀tọ̀ ẹmọ́ kó nira bá kó pé ẹ̀fẹ́ kó pé tọwọ́ wọn wọ́n kó lẹ̀ ẹlẹ́ǹkẹ̀ ẹmọ́ pé ẹ bá ti wá ṣe lóye ó sílẹ̀ ìnáyà bá fẹ́ ṣe ń kọ́ ẹ wá ti fún ọ lówó tó pọ̀ ẹmọ́ gbà kankan bẹ̀ ọlọ́run wa ni àtàkùn lónà wúkù dáná wọ

tẹ̀wá sọ̀tún máa ìsìndáàlù ló wà bẹ̀ níbò pẹ̀lú Kùránì ìfà wà ní arákùn ìsìndáàlù àgbáwòjì màkàmì lórí tẹ́ ẹ bá fẹ́ lóòótọ́ lọ́nà ìsìndáàlù ìsìndáàlù pé ẹ fẹ́ fi ìyàwó kan pààrọ̀ náà ní lẹ́gbíkà ní tramina ẹ fẹ́ fi ìyàwó kan pààrọ̀ àyè ìyàwó wà àtẹ̀yìntún ìdáwó nàkè sọ́ra ẹnìkan tó àwọn obìnrin tó wà ìbọ̀ fún yìí ẹ ti ti fún wọn ọlọ́run kó ẹ ti fún wọn bífọ́ kẹ́ tó ronú pé ẹ̀sẹ̀ báyìí ọ̀rẹ́dẹ̀ ti fún kan lówó tó ga tẹ́lẹ̀ ẹ gbọ́dọ̀ gbá lọ́wọ́ ẹ̀mọ́ torí fẹ́fẹ́fẹ́ lò ní replace ọlọ́wọ́ bọ̀ sọ pé ẹfẹ́ kan obìnrin kan nínú wọn ní owó tó pọ̀ ẹ má gba owó yẹn kò sọ pé kẹ́ ẹ̀kọ́ kan nù wọn ọlọ́run wa ní ẹ má gbà tẹ́gbà ẹ àtàkùn òdúnà òbò tánà ẹ̀sùn àmùdú iná tẹ́wà gbà ládàparọ́ àtẹ̀ṣẹ́ ńlá tẹ́mọ tọ́nà òdúnbẹ̀ ládàparọ́ bí lágbàwá sí máa ń ṣe tó bá tẹ́sí sínú obìnrin tó gbà lọ́wọ́ yóò parọ́ mọ́ ni pé ó ṣe dìná ojú òwà ti obìnrin pé ó jẹ́ mọ́ lọ dákùngbà fáà jẹ́ mọ́ lọ débẹ̀ kò ní sí ìkan tóbìnrin ò ní ró láti fi kòkàtà tẹ́ bá sì wò dáadáa in African communities too èyàn dáàmà wà wọn bí àwọn kọ́jọ́ àwọn lúmi ẹjọ́ mọ́jẹ̀kì dáàmọ̀ ṣẹ́ntẹ́mẹ́tẹ́ sì sínà obìnrin wọ́n lè sọ pé ah ó ti dìná ó wà ní yóò lọlẹ̀ fúra níbi òtà kan pé kí ní kankan ní fámílì àwọn ìṣẹ́sọ́pọ̀ ìnira ti wá mú obìnrin kẹ́

tẹ́lẹ̀ fẹ́rì flébi ẹ ti súnmọ́ dáadáa ẹ súnmọ́ ẹ ti gbogbo àǹfààní lára rẹ̀ ẹgbí ma ẹgbádùn so ìgbádùn tẹ́ gbádùn tẹ́ náà ti fún máa ẹ̀yìn wá fẹ́ gbàgbádùn yẹn tó fẹ́ gbowó padà wà kọ́nà ní fún mi sáfàgbàlẹ̀ lọ́jọ́ tó ti fẹ́ yí àdéhùn tó nípa ní wọ́n bá lọ́pẹ́ tó ṣe kẹrù tí ò ní ṣe jàmbá fún mi sọ pé ìbílẹ̀ àwọn òbí mi lẹ́ni wọ́n ni bàbá àtìyá fún mi báyìí ò ní àmọ́wọ̀ ah, ìmọ̀wọ̀ ìfúrítọ̀rùn ni Eh, I love you freedom ló ló ṣe áyà mẹ́tẹ̀ẹ̀ta ni áyà yìí ẹ̀wà ẹ̀wà wò ló balẹ̀ àkọ́kọ́ ó ní pé ẹ̀jẹ̀ kájọ gbé o sẹ́ńtẹ́lìmọ̀ ìsìnkú sáwọn èèyàn rò pé bí wípé bóyá new concept ọlọ́pàá ń lò fún tọ̀lá ẹgbọ́n kìí tọ́lá kẹfì tọ́lá kejì ẹgbàgbọ́ ọlọ́pàá ń sọ fáwọn ìyàwó ànábì nígbà tí wọ́n fìtí náà rẹ̀ lọ́tún àrí àtàrọ̀ gbogbo ẹ̀ntọ̀ lápọ̀ kúnnà ayùbdílàhù àzúwájà fẹ́rọ̀ mìkò ọlọ́run ọba ànábì yóò ṣe fún tó bá fi pọ̀ ẹ̀yìn lẹ̀ yóò fà àwọn ìbéèrè pléèsì fún tó bẹ́ta jùlọ kí ni ìsinmi ẹ̀yìn ó lọ ẹ̀lú yóò wá wá ní ayùbdílàhù tọ́lọ̀ ń wírù number one number two tẹ́lọ̀ tó ń lọ àzá àbọ̀lọ́ pé ẹ̀wọ́ àtẹ́bí ọláyẹ̀ nígbò lákàtí sáà mi bá ibi tó bá dé ìnísìn ó gbọ́dọ̀ tó bèrè mọ́ obìnrin yóò tọ́ fún ọmọ lẹ́nà àkókò tí ní wàlá àǹtí bá dẹ́là àwọn àǹtí bá dẹ́là bíi ìhìn nàbí nàìjíríà jù àti pípa àwọn ìyàwó tó ní kó wá sí mẹ́rin rọ́pò wọn ọlọ́ọ̀sẹ̀ lónìí láyé nílùú lẹ́ka nìta rìbáàd kò tọ́ fún wa nábì kó fẹ́ yàwó mọ́ lẹ́yìn àbí kò pa àwọn míì rìpléṣì wọn kí ni ìtumẹ̀ àmọ́ ó lọ àwọn tí ó wà wá tó bá ti rí bẹ́ẹ̀ òun náà lọ́wọ́ bá wúlá kẹ́ni kọ ìtumọ̀ wáyé náà láti fi gbà lọ́jọ́ màkà náà lẹ́yìn kẹ́ni kọ̀ọ̀kan yín bá fẹ́ ó fẹ́ kọ obìnrin kan lẹ̀ ó wá fẹ́ fẹ́ mi àmọ́ tó fà tó màá fi lo màkà náà ní wípé o ló wà àti kọ̀ǹbá àwọn méjèèjì pé ọ̀pọ̀ ó lọ ní ó fi free resources kí ni ìwọlé lọ́nà fi lo ọ̀rọ̀ ìsìdánù tó pé ọ̀pọ̀ ó lọ o lè fẹ́ràn ní ìjọ àkọ́ni o ní resources one adúgbòsígbò ti wò pé ẹ̀lọ́ sórí èmi ti fẹ́ fẹ́yàwó mi ìwò òwò mímá àmá resources ọwọ́ ẹ̀ náà mo fẹ́ gbà kí n free kí n fi lè fẹ́ lómi olólọ́ fi sọ pé ẹ mọ́ fi nira mú wọn kẹ́ fi lè gbàgbọ́ wọn but ọkùnrin ó ti mọ̀ rò pé ah eléyìí gbọ́gbọ̀n sáà fẹ́ ṣe o òun náà ni ó sanwó ẹ̀nà ọwá fẹ́ fún gbẹ òun lọ́lọ́wọ́ bá fi lo wọ́ọ̀dù ìsìndáàdì kọ́ńtẹ́ẹ̀tì torí ó ìbọ́ọ̀fù pé o fẹ́ fẹ́ lo resources obìnrin tó fẹ́ lè lọ tọ́láàpù náà ni ó ń wí bọ̀ tọ́láàpù tó ṣe rí pé kí n tó bí àkọ́kọ́ òun lágbára àti kọ̀ǹbáyàwó méjì jẹ́ni tí pé o sílítì ló fẹ́ ṣòtúwọ́ tẹni tí ó wà nílùú lọ́rùn fẹ́ sùfẹ́ pé náà o fẹ́ sì kàdì pléṣẹ̀ bóyá ó ti wá obìnrin tó wà ní ti sọ àbí hatred àbòsílítì but before then ó fẹ́ kan tí fóbìnrin ìlówó tó pọ̀ tó fi pé bóyá kò dìsáfẹ̀ ẹgbẹ́ ń gba finish ọlọ́lọ́wọ́ bá kọ́ fi fi ìdánù síwájú kó fi gbé ìdájọ́ pé má gbà pọ̀ wẹ̀ tẹ́sí lè mọ̀ pé ìtumọ̀ yìí òun ló pé ẹ̀mẹ́ òun ni wípé kí ló dé tá ń lu ááyà yìí fẹ́ tó fi yàwó mẹ́rin ẹ̀yẹ wáyà padà kí ló dé tó kan ẹ wọ padà wàyí náà látún ìsìdálà ìsáwójí màkánà ìsáwójí tẹ́ ẹ bá fẹ́ pààrà ìyàwó kan láyé ìyàwó kan ó àpílá ìfẹ́ tó kan náà oníyàwó kan bọ̀ fẹ́ mí kóhun máa lọ kélé ìwà kùpẹ́lẹ̀ ìtọ́fẹ́ fún máa lọ ní ìṣẹ́kọ̀ọ́ kẹ̀kẹ́ ti fún lówó tó pọ̀ má gbowó ọwẹ́ ó ti tá kọ́pọ̀ tẹ̀ ó ti tá brẹ̀ wọ́n náà ti ráfà lára rẹ̀ owó yẹn ìtẹ̀ kí ló dé tá à ń tu nítù kó níyàwó mẹ́rin nù áyà tó wá zaújí ìsìdá zaújí makana zaújí zaújí mi ni ìyàwó kan makana zaújí mi ni ìyàwó kan ó apply tẹ́ tó níyàwó kan jẹ́bùsà apply tẹ́ tó níyàwó méjì jẹ́bùsà apply tẹ́ tó níyàwó mẹ́ta jẹ́bùsà apply tẹ́ níyàwó mẹ́rin ibo láti rí wípé ẹni tíyàwó rẹ̀ ti pé lóbìnrin tẹ́bí ayà náà ló wá kò sí mẹ́ kò sí mẹ́ ìsìndá tó wà mẹ́ náà sọ̀lá kò lómi àmọ́ sọ̀lá kò tó ṣe wípé kéèyàn máa sọ pé ah mo fẹ́ gba ìsọ́sìsì kan torí pé mo fẹ́ fẹ́ mi òun náà kíkọ́ wá ní ìsìndá kọ́ ìtumẹ̀ ní pé òfẹ́ kọ̀mbáyìn àbí tọ̀tọ́ bá wá rí bẹ́ẹ̀ Allahu alam ìsìndá láwọn èèyàn máa ń sọ pẹ̀lú ìtumọ̀ pé ìgbéyàwó rẹ̀ dáadáa pé mẹ́rin ẹ̀họ́ kan tì kọ́ kan sí àmọ́ ò lè súnmọ́ ọmọ kò sí rẹ̀ tẹ̀lé ẹni ìyàwó tó bá ti fọ́ lẹ̀ ọ̀rọ̀ kò súnmọ́ ọmọ kọ́ ní fi jẹ́ ìyàwó tó bá wà nílé rẹ̀ ó gbọ́dọ̀ bójú fún ọ nígbà pé bójú bá jẹ́ fúláṣí ọlọ́run èyí sí ìyàwó rẹ̀ mọ́ rárá bẹ́ẹ̀ ẹ̀ lójọ wà nílé papọ̀ káàkiri ẹ̀kọ́ máa yí èyí tó bá fi lè kọ́lẹ̀ èyí sí ìyàwó rẹ̀ mọ́ rárá ẹ̀ lójọ jùwó kẹjọ wọn ṣe fàájì gba ó sì wà lábẹ́ rúfin kò sí rúfin kankan ọkọ̀ ìyàwó lẹ̀ kò sí lára wọn torí bó ti wá wà ní sọ ìwọ́n ló bá fi fúùsù kọ́lẹ̀ tó bá kú kò lè tó náà ìwọ́ afẹ́ tó wà lábẹ́ rúùfù rẹ̀ ẹ̀ àwọn ẹ̀ kàn súnmọ́ mọ́ná àmọ́ torí àwọn ọmọ ẹ̀ tó bá tẹ́ kọ́lẹ̀ ó kọ́lẹ̀ ni àwọn ọmọ yóò jogún ẹ̀ ó jogún wọ àmọ́ kì í ṣe àwọn ọlọmọ tó wá wọ èèyàn kò bá fẹ́ kó ìyàwó ẹ̀wọ̀ lọmọ bá fẹ́ kó ìyàwó ẹ̀wọ̀ lọmọ tó rí ọlọ́wọ̀n kò ní sọ yóò mọ̀ lọ́pàá sọ náà ń kọ́ nísìn ó tún parọ́ náà ni ara ìkẹ́tọ́lọ́wọ̀n bá ti fún wa náà ní fẹ́ máa ní kó kálukú máa sọ tó bá rẹ̀ kọ̀ ìyàwó rẹ̀ kalẹ̀ gan tẹ́gbọ́ àwọn àtẹ́ni tí ó máa jáde àtàwọn nǹkan mẹ́tò lè gùn nífẹ́ gbọ́gbọ́ ọlọ́run gbogbo ọ̀rọ̀ rí sáàmù bára rí lọ ọlẹ́mọ̀ bí sọ báwọn èèyàn táwọn ìbágbé ní pẹ́ṣà ìgbé ẹjọ́ ẹjọ́ ṣe tí ó dáa tó pé ṣé ó pa ó kí ẹ̀ka obìnrin lẹ̀ láì mọ́sí rí rí wọn ní kò sí ti jẹ́ pẹ́ṣà kan láti rí rí kò sí ti jẹ́ bẹ́ẹ̀ pé ah, láì sí rí rí rí ètò béèrè pé ṣéyàn lè kọ obìnrin nílẹ̀ láì má sọ rízi yẹ ẹ àlàáfẹ ẹ̀tọ́ ńlá tó omi ìṣẹ̀lẹ̀ kálá máa ṣẹlẹ̀ òṣìṣẹ́ àti ìṣẹ̀lẹ̀ wèé ìṣẹ̀lẹ̀ sí ni um, ó ní rízi bọ̀ ó fi ìpé tóun bá sọ rízi fún wọn ìwọ́n lè fi pé kì í ṣe rízi pé mọ́ wọ́rí ẹ a good example mi ò sọ ọmọ kan fi sàn example ni o ẹlòmí ń bẹ̀rẹ̀ pẹ́lú ìjọ òun fífà ó tó ah, ní ìdí lọ́dọ̀ tó gbé wọn ah, ìyàwó mọ́ àwọn àbí bọ́ọ̀ máa fún gbọ́dọ̀ fún gbọ́dọ̀ fẹ́ bẹ́ẹ̀ fún òun náà lè sọ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ tí ah, àbúrò ẹ̀dà mi ẹ́ oníbẹ̀rẹ̀ pẹ́lú wọn sọ nǹkan mi ó rẹ̀ lè rí rízìn mi tó wà mẹ́ gangan rízìn tí ò ní fẹ́ sọ torí kó mọ́ fi fásitì bẹ́ẹ̀ tẹ bá ní kó sọ fọ́rọ̀ òbí nìyẹn jẹ́ náà ló wà fún kẹsẹ̀ ọlọ́run sọ fúnṣọ ẹ̀lẹ́ sáà jọmọ bẹ́ẹ̀ ti yẹn jẹ́ sọ áyà yẹn áyà kọ̀ láti ní bẹ́ẹ̀ bá ti wá mà kó lóun yàwó bá ti pé mẹ́rin kan tó bá ọkùnrin ni tó bá lóun bá fẹ́ kọ́yàwó ọ̀dún tó kọ́yàwó ọ̀rọ̀ pé mo wá fẹ́ fi ìsìndáàlì ọ̀pọ̀ wá wá àmọ́ ẹni tó bá ti lè kọ̀ọ̀kan lẹ̀ wọn kò lè dúpẹ́ o tó bẹ̀rẹ̀ bá ti parí ìdájọ́ kòkò sọ̀rọ̀ kóbìnrin ká wà lábẹ́ àmọ́ yóò lọ́dọ̀ rẹ̀ mọ́ but ló sì ti dáa ó sì ti dáa kankan okòbìnrin rẹ̀ àwọn kan ní òun làwọn lọ́balọ́ba máa ń ṣe òṣèré kankan fún mi ọ̀làwọ̀n àrùn tó kẹ́ni ẹ̀bá tí wọ́n ń sọ tóbìnrin bá rò pé bọ́yá tọ̀kọ́kùnrin bá fẹ́ yàwó ní kó sọ tó bá fẹ́ kọ́ yàwó kó sọ ẹ́ bá yà ọ̀fẹ́ kọ̀ àbí mo kọ́ tọ̀ ó bá ti ráwọ̀n pẹ́tọ̀ ẹ̀mí ìwọ̀n ògbé kó dó pẹ̀lú ẹ̀mí tó fi tẹ́ mẹ́rin náà tó ni àbí kí n wàhálà àbí yóò mọ̀ bí àdó àti gbégbá fún mi ó ti tó wọ́n wà fún ọ̀bá ti láyà kó mọ́ lù áyà Kùránì náà bẹ̀sẹ̀ ní rí súrà yìí táwọn ọmọ tó fi kàwọn tẹ̀sí tó fi ti fi ẹ̀jẹ̀ àbí kó tòbi tí kó tòbi alẹ́ bí ayé àkọ́kọ́ yóò sọ̀rọ̀ fífi ẹ̀ yóò sọ̀rọ̀ gbé àjámi lé àkàmì kò á lóko ẹ bá kà ẹ̀mí bá mi bẹ́ẹ̀ ká àkàmì kò á lè àrọ̀ bí tó tún jáfa fún kó tòbi tí kó tòbi náà kó tẹ̀ ẹ̀ ń bẹ́ ìfàkíra ni bọ́lá ti wá rí wọn kà wọn kà ju ọmọ náà ni wọ́n sì pé báyà wọ́n ti tọ́lọ̀ ọmọ kọ̀ọ̀kan alágbèyẹ sọ èyàn bá wọ́n ní pẹ́ṣà pé tó wà láàkó bèèrè kiri látà tí irun rẹ̀ tí irun rẹ̀ bá lè ọlọ́ọ̀dà lọ́dọ̀ sí ní ọlẹ́ lè láàrín bọ́t á ní sàlàyé ìdájẹ́ ní sàlàyé ìbá ọ̀nà lọ àbábàrà kọ́ máa bá wọn wá wá nìkan láti fi ẹsẹ̀ ẹsẹ̀ tán bá gé yẹn kó òun sì ṣe wọn lọ ní mọ́lẹ̀ náà wọn ò ní kí òun fi láàbù wọn ò sì ní wẹ̀ wọn lọ ní mọ́lẹ̀ náà lọ ẹni tí ń kí òun tó ṣe wípé tó bá ti wọ̀ sí ọwọ́ sí ọwọ́ ṣe ìlú tó bá ti lé alẹ́ alẹ́ ìtọ́jú àti ìgbà أو بأحكم الحاكمين جواب بلا ونحن على ذلك من الشاهدين بالعليم àdíìsì rẹ̀ wà ní sọ́nà àbìdáwò àkókò wà náà àwọn tí wọ́n ti ń ṣe ń jọ látọ̀dọ̀ àwọn bàbá wa àdíìsì yìí náà wọ́n gbára lé wọ́n rò pé ó wá sọ̀rọ̀ pé àmì tó bá ti ka kíní kan tó bá ti bẹ̀rẹ̀ àwọn èèyàn wà sọ pé wọ́n ti káwọn èèyàn pé bàláwà náà rárá lọ́wọ́ ìṣẹ́ ẹbá lọ wà nídìí ẹbá rẹ̀ ẹ̀rì tó wà ní pé àrùn rọ́jù látọ̀dọ̀ ọkùnrin kan nínú ìsinadẹ̀ àrọ́jú yìí wọ́n pé tí wọ́n mẹ́ńṣọ́ ọkùnrin tó gbogbo hàn ẹ̀yìn tó gbogbo ìpẹ́tọ̀ wà ní àwọn tó ń ṣe ó parí ti wà pẹ̀lú mọ̀tò ẹ̀sìkúsù ẹ̀fún àwọn àmọ́ kò lẹ́sì èyí tí inú gbogbo ẹ̀ tẹ́ ẹ bá ti máa ń sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ wọ́n sì fẹ́lẹ́ níbi wà náà lọ́dọ́ na ṣáà èdè bàlá tí tíwọ́tò tí ẹ báyìí fún débi tíwọ́tò múlùkù náà ẹ́ bàmá yá dé tòbí máa ti mọ̀ yé lọ́dẹ àmọ́ rọ́pò làwọn àdàlẹ́ náà lẹ́sẹ̀ ńlẹ̀ ẹ́ bẹ́ẹ̀ èyí tẹ ọ̀kan náà ọ̀dọ́ tó lẹ́sẹ̀ ńlẹ̀ òun ni أليس ذلك بقادر على أن يحيي الموتى اللي أبي بلى سبحانك فبلى أبي بلى pé tọ́lọ́wọ́n ọba tó ṣe léyìn tọ́lọ́wọ́n ọba òun lágbára àtijó àmọ́nù ọlọ́run bẹ́ẹ̀ lọ́lọ́ ní lágbára ìyẹn wá sọ sí fáàlì àdéhùn àbúrò àwọn tó bọ́ sẹ́yìn kí ni làwọn bàbá wa but kíkà yẹn pé ṣé wọ́n délẹ́bù pé tó wà sọ̀hí àti kó wà sọ̀hí àbí wọ́n fẹ̀ kan ṣe wọ́n tẹ̀lé àwọn àpá kan tó pé wọ́n sábà ti kánú tíra àwọn àgbogbo ẹ̀ náà lẹ́jẹ̀ wọ́n bá tún dákọ̀ mọ̀ òdú sí nìjọ́ sí iṣẹ́ tó gbọ́ mọ̀ òdú sí pítọ̀ wọ́n pa ọ̀rẹ́ bánà ìbìnrin ẹgbẹ́ tó gbọ́ yìí tó ní mọ̀ òdú sá gbé kalẹ̀ fún lílò <laughs> bàbá nǹkan bá nǹkan kò bá mẹ́fẹ́ ọ̀run kò bá ń jẹ́ ṣùgbọ́n tó bá ìpẹ́ ìjọba lè sọ fún ni látàwọn fún la wá ti dákẹ́ wá di bàlá aráàlú ṣáà ìgbẹ́gàn ẹ̀yẹn wá sọ fún pé nínú wa àdìsán ló wà pé kásọ bí tó wà fún mi tí ò bá ti wà ìfọ́ọ̀mù délẹ́kùn tó ní abáwọn bá ti ti gba ẹ̀rí àwọn bàbá ń kọ́ ẹ̀rì nígbà tí wọ́n bá dìde ẹ̀ẹ́sì àrùn jùlì tọ́nà wọn fẹ́ wọ́dà nípa àrùn jùlì tọ̀ ẹ̀sìn àgbẹ̀ tó fún un tòtòrí bóun náà fẹ́ sọ fún yín pé nǹkan bẹ́ẹ̀ lẹ̀ sọ pé táwọn kan máa ń ṣe nù nínú mi náà ṣe nínú àwọn yóò bu àwọn ọ̀rọ̀ ńlá lára wà á lè ewé eh, kàtọ̀ yóò fọ́ọ̀lù sí rọ sọ ìyẹn bẹ́ẹ̀ irun àtúbà irun asire tó ṣe pé máa ń bá yàn nù mọ́tò tó bá ti pé gbogbo ìgbà ọ̀pọ̀lọpọ̀ àgbà rẹ̀ Say nísìn every day ní your weekday eh? Monday to Thursday uh, well tó bá tó pé bí téèyàn bá lọ téèyàn ó dé òun ò ní tì yọ òun ò ní tì kéèyàn nígbà tó bá ti jù ẹ̀tọ́ ọ̀bá ti yọ àṣọ rẹ̀ títẹ̀ yíyọ òun ní àṣọ rẹ̀ títà kéde pé kílẹ̀ má ti máa mọ̀ sọ ilẹ̀ tí o ti máa ọ̀pọ̀ tó ń ò tí yọ bọ̀tẹ́ ẹ̀ bá ti mọ̀ pé bíbẹ́ yìí ó dé òwò òun ó ti yọ tó fẹ́ àṣọ rẹ̀ ti kọjá nù èyí ó yà kírun mọ́tò ni tọwọ́ mi èyí ó ti wá bẹ̀ kájí máa kéèké kalẹ̀ títọ̀ ráùtù mi tí mo máa rìn ibo ni kíbla máa wà bẹ́ẹ̀ pété àbá sọ̀rọ̀ láti ọlọ́pẹ́ báyìí ní bíláàkì ló ti sàrọ̀ lápá rẹ̀ ó sì ti mú síìsì kan tí ó jò lè fi tẹ̀ ó sì sọ bá àtúnájò kó gbé lọ èlò kí ẹrùn ọmọ tó bó ṣe jòkó lórí síìsì náà ló wà fi síbẹ̀ ó wà kẹrùn lẹ́nu tó jòkó báyìí ó ti sàrọ̀ láwọlé sọ̀rọ̀ ẹ̀ bá já ó sì tẹ̀yà mú ẹ̀ ó fi tẹ̀ ó fi ráta ìbájẹ́rẹ́ ó sì tẹ̀ tó bá fi ṣe yí pé ibi téèyàn ń lọ òun ó ti gbà èèyàn ò lè fi ìrànlẹ́ bẹ́ẹ̀ náà ní sáàtù ìbá ti ń bọ̀ wá téèyàn bá ti mọ̀ pé téèyàn gbà tó bá fi dé òun ó ti wọ̀ tó bá ti wà á fi iṣẹ́ tó bá ti ké lórí náà kí á tù ṣe jámù jámù ti má ṣe súbí òfin ṣe pé wọn ò ní fi fọ́ọ̀tì ẹ̀rọ níbi ẹ̀rọ lọ ó sì ní kí fọ́ọ̀kà tẹ̀rẹ̀ tó yọ sáàtù ẹ̀ bá ti wà ní ti kó lè jọ ìlú súbí ìmọ̀ zoro zoro àti áfírí lọ mọ́lú àti ṣàkọ́ nígbà tó gbé òun tẹ́ jọ ìpapọ̀ mọ́ ìlú tẹ́ ẹ bá ti mọ̀ pé pàtó pàfi dé mọ́tò kẹ̀kẹ́ ti dé ìgbà tó lẹ kọ jáàmù ẹ má ṣe jáàmù ìyànjú ẹ kẹ tó kò débi jẹ tẹ́ bá ti kí lóòrì náà yà tó ìgbà tó làwọn bó fi ṣe dẹkùn lójú bá tó làwọn bó fẹ́yìn náà mọ́tò ìyẹn tó ṣe pé ẹ lè máa tọ́ rọgbọ́ àrẹ mọ́ ẹ bọ́ ẹ̀fẹ́ ní kọ́pítà náà ló sì fún un obìnrin tó fẹ́ kí òun pété láti tó fi lò sọ tó bá fẹ́ kí òun pé kó bọ́ wà ní ilé tó láti rẹ̀ tó bá ti fẹ́ àwọn tó bá ti wọ̀ ó bá balẹ̀ ìpalẹ̀ níbi pé ó yọ ìjàlá bí àti ẹ̀mọ́ ń wọ̀ nílé kódà tí ò bá kọ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ tó bọ́ mi nísìnyí báyìí sẹ́rí ìdájọ́ aṣọ obìnrin àwọn ìdájọ́ kan bẹ tó ní ṣe pẹ̀lú òun nìkan àwọn ìdájọ́ kan ní ṣe pẹ̀lú kó kọ́fà ọ̀ṣọ́ rẹ̀ lọ́dọ̀ àwọn tí wọn ò lẹ́tọ̀ọ́ láti rí bọ̀tọ́ bẹ̀rẹ̀ bá ti wà nínú ilé kó kẹ́rùn jìlbáàbù ní ṣe kú láti kọ́kọ́ fi kẹ́rùn tó wà nínú ilé láàrin ọkọ rẹ̀ àtàwọn ènìyàn jìlbáàbù aṣọ ìpani kì í ta aṣọ ìlú kì í dẹ̀ ta aṣọ ọ̀run gbọ́n so èyí tó pé òun ni pé kí èèyàn ti jìlbáàbù kẹ́rùn kéda lẹ́yìn ìgbà tó wọ jàlá bí àtà àti owó gírí àtà ọ̀pẹ̀ nǹkan kọ́kọ́ lórí wọn méjì báàbù ó pé nù but tó bá gbé jì báàbù yìí pọ̀ aṣọ tó wà sálẹ̀ tó wọ̀ wáyà bí jàlá bí àtà òun náà délẹ̀ ti pé yóò bẹ̀ débi kókó tẹ̀ ọwá kọ́bà orí náà bó tẹ̀sí pé kí jùmùúrò tó lè má ọ̀pọ̀lọpọ̀ àfa àlọ́ síbẹ̀ ní pé ẹsẹ̀ gbọ́dọ̀ wà kọ́ bá lórí wà bó hàlẹ́ ìfara ní ọ̀gá nínú àwọn ìṣúná mẹ́rẹ̀ bó hàlẹ́ ìfara ló ń gbé láàkókò ní kọ́fẹ̀ fún bí tí ò ti sí ọ̀rọ̀ pé ẹni tí ò lẹ́tọ̀ láti ní obìnrin yẹn mú sọ o tóbìnrin bá ti wà ń ta nísìn ẹsẹ̀ kíkọ́bà not because tó wà lórí ẹ̀mí but because ẹ̀sìn ẹ́ tó ìtumẹ̀ ní pé tó bá wà níta tó bá wá kírun pẹ̀lú pẹ́sẹ̀ rẹ̀ wà kọ́bà tó ti ṣe lọ́wọ́n àkókò ẹ̀ kó sì jẹ́ ẹ̀kọ́ ẹ̀ tó àmọ́ pẹ̀lú òfin so Abu Hanifa lópinion yìí fortunately Ibn Taymiyyah rahimahullah kó wọn àwọn ọmọ ìgbésí náà wọn afa hanabila lọ́wọ́ àwọn náà fún wọn ti lẹ́nu ọwọ́ wọ́n dé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àdéhìí tí ò bá clear mọ́tálà yìí tí ò bá clear mọ́tálà yìí sábà tó bẹ̀rẹ̀ ká dó wọn làdí tó mọ̀ sálámù wípé ṣé obìnrin ó lè kírun sí ìdérè ìhà àdérè nírú àkọ́tà àti ìjàlábíà ẹ́ àkọ́tà àti ìjàlábíà táwọn sábà tó kọkùnrin ní kọ̀mí obìnrin rẹ̀ dérè tóbìnrin lè kírun níbi tí rẹ̀ àti láì má lo jìbáàbù àbí kankan mi nígbà tá a ti kọ́kọ́ rí wọn lára ní sọ̀tún àwọn ìdá ìtajà ti dé òsà bíbá ìyẹ́ sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ kọ́dà nìyà sọ wípé kìíní yẹn ẹ àtọ ẹ bá balẹ̀ tó balẹ̀ tó kọ́ balẹ̀ pé yóò kọ́ fa ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ yóò kọ́ ibi ibi òkè báyìí náà pẹ̀pẹ́ tàbí tó balẹ̀ ní fèrèsì yóò kọ́fà gbogbo ẹ̀yìn ẹsẹ̀ tẹ́wọ́pẹ́ yẹ́tù tí ó kọ́fà pé tàbí ó gbọ́dọ̀ balẹ̀ pé yóò kọ́fà gbogbo kò sí nìkan tí ó hàn ní sọ́fíìsì ẹsẹ̀ tàbádìí ni ọ̀bá mẹ́kan ti kílẹ̀ pé a ah, ọgbọ̀dọ̀ kọ́fà tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ àbádìí tẹ̀ lọ ní adéjàpẹ̀dáwọ̀ Fọ́n tó ẹgbọ́ wá jẹ́ tọ́ ìfò ìfòfẹ́ àti ìrí definitive hadith lórí ẹ̀ṣẹ̀ àbí tọ́ ìbùsẹ̀ ní àwọn àgbẹ̀fẹ́ in tí wọ́n àwọn kan wá fẹ́ lò dájọ́ pé á ah, ṣe bí òhùn náà ní ẹ̀ṣẹ̀ ẹ́ dẹ́gbọ̀rọ̀ wà kọ́fà ìbùsẹ̀ ní àjọ nǹkan lè jẹ́ òhùn níta àrùn kó mọ́ jẹ́ òhùn nínú nǹkan lè jẹ́ òhùn nínú ọ̀rọ̀ kó tí wọ́n bá bèèrè lọ ẹgbẹ́ kí ni òwò ọkùnrin ibo ló ń gbé jùlọ ìbọn parí ìlú àti ọdún màdù tó lè fi hàn wá ìgbìlódé ìbẹ́ni tó bọ́ òwò ló tó bọ́ òwò náà ò ní pé wọ́n lásán tó fi tún ó gbọ́dọ̀ gbé yóò fún méjì kalẹ̀ kọjá ìṣẹ́ tó bá gbogbo ìgbèjì pé yóò kọ́ òkè yóò wá gbèjì ká kọjá so lóòótọ́ ìjẹ̀yìn àmọ́ lórí ìrù ó gbọdọ̀ wà kọba wọ́n ni pé kó ti yàtọ̀ pé bẹ́ẹ̀ ni lọ́dọ̀ tún tẹ́mí ni inú tẹ́mí àgbà pé kóbìnrin kọ́bọ̀ òjúwájú àdẹ̀kọ́ àbí kọ́bọ̀ òjúwájú lórí máa wọ́n láti lọ́nà ẹ wọ́n á lo the same principle pé a ṣe mọ̀ ẹgbẹ́ àárọ̀ ọmọ ní gómìnà kó kó sí ojú níta àrùn bọ̀ kéde àárọ̀ kò kó pé obìnrin lè títú kọmọ bòjú bí òun ẹmọ̀ ó fi ìrọ̀ pẹ́tọ̀ tí bá pẹ́ àárọ̀ ni pẹ̀lú ẹgbọ́dọ̀ establish pé ìtàkùn ìkọba ní ó ha wọ́n sílẹ̀ òun ẹ̀rí ẹ̀ ó ti sí tó bá ti ń gbé àdínú sára ọ̀dọ́wà sọ̀hí ẹ̀yẹ́ lè lọ́pọ̀ kó wà sọ̀hí èyí ò jẹ́lá ọ̀pọ̀ ẹlẹ́ẹ̀kejì òun wá ní wípé ó ní wọ́ọ̀dù táwọn kòkò hà ń lò pé ara méjì ẹ̀kọ́ láti lórí pé sátúrò làárọ̀ kákọ́fà òwò ó ní kì í ṣe wọ́ọ̀dù yẹn ní kòránì pé tá a bá lo sátúrò làárọ̀ ó yẹ kó ṣe pẹ́ẹ́ni tó bá ti kọ́fà dodo nítorí kó yẹ kó fi hàn pẹ̀pẹ̀lú àti ìlànàbì àlẹ́kùtọ̀ ìtó kọ́fà kọjá àọrọ̀ dẹ̀ what was the word fòdó zinata fún ìdàkùnlé màkì ẹlú ọ̀tọ́ ní so ọ̀tọ́ ni wọ́n ákùtù zina ní language Quran ìlú ọ̀tọ́ tó kọjá ordinary status ọ̀rọ̀ ara ìlú ọ̀tọ́ ló ṣe mẹ́rin tó gbọ́rọ̀ kọ́kọ́ òkè nílẹ̀ ọkùnrin káàkiri méjìlá kọjá so tábàtì mọ́ báyìí àmọ̀pá kò sí tàlázùm láàrin pé nǹkan já ọ̀rọ̀ níta àwọn òun níwà ló bóyá káfíìrì àti akọ́bà lónìí lẹ́pọ́ǹtì ẹlẹ́kẹta òun ni wípé kébí gbogbo alápéjì ìbáàbí tẹ̀ka ń ta tọ́ ọ́nú ilé aṣọ ta ni bọ́ọ̀lù àti màá adédọ́mọ àti ìyà nígbà tó ń sọ àwọn káwọn obìnrin àwọn ọ̀dọ́bìnrin àwọn àgbàlagbà ogun kan jáde lọ sí èyí wọ́n bí àtẹ̀sẹ̀ àtẹ̀sẹ̀ ní ìbádẹ́jú ìbáàbò kọ́ ànábìrin kí sísà rẹ̀ yá ní sẹ́ni tó lọ́wọ́ ní ìbáàbò kò látọ̀ sí kéèkéèrún lè ní àbí lókè wọ́n pẹ̀lú tí ó bá sí ìbáàbò kọ́ sẹ́ni ìtumẹ̀ tó tó pé ẹ̀ẹ̀kan lọ́dún là ń jáde kéèrún wọn fi ní kó yá àbí lókè lọ́wọ́ wọn pé ní ìdí àti jáde náà sọ sẹ́ni wọn wá kéèrún lé ní tí bá kéèrún lé kí náà wọ́n fi kí kéde ìbáàbò ó fi tí ìbá iná sí lórí àìsàn àmọ́ pé ẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ wà kọ́ bá dìyàn àlù obìnrin gan gbogbo aná kẹrọ tẹ̀fẹ́ jíká jùlọ wa tí àwọn ìyàwó amú wọn sọ́ọ̀tì lórí lẹ́nu ẹ̀hìn tó sọ́ọ̀tì yìí tẹ̀sán sáfọ́ ní inú ilé obìnrin ti kírun inú ilé ní irun rẹ̀ so àwọn iná ṣe ìjà pé jìlbáàbù ni wọ́n máa fi kírun no tí ìbá ti ṣe jìlbáàbù gbogbo dájọ́ jìlbáàbù lórí àfúláìsì ẹ̀rí wọn níbẹ̀ tó bá dé tó mọ̀tàlá bọ́ wọn pàṣẹ. ìyàgbọ́ tó wá mú ọwá bá òjò ti wá bá àbá mú lé ní tó bẹ̀rẹ̀ jù ní òní nìrùn èmi sì fẹ́ káwọn yẹn nìrùn èyí tó wù èyí táwọn kò sí nìrùn pé wàhálà wọn pọ̀ kọjá tó bá dé rùn. bọ́bá ni wá rí ẹ̀yí eléyìí àbúrò àdìpá ó tó láti tò lẹ́yìn àtìkù tèmi àti mẹ́tò ti bẹ̀rù torí pé torí ìdìgbà títí máa sọ fún pé ọ̀dà wọn náà tẹ̀wá lójú bá pé kó bá ti ìdí kírìnrún rẹ̀ sàmọ́gbà ó bí ìrùn rẹ̀ bá gbà tó ṣe ìfẹ́lẹ̀ kan ṣe ah, eh, náà. ìlà ẹ̀sẹ̀ máa yóò dáhùn ẹ̀sùn àdísà àbí tó dá. ibi sọ̀pọ̀ láti láti pẹ̀lú àdísẹ́ láì gbọ́dọ̀ sọ̀rọ̀ ta ah, ìdí ìlà ẹ̀sẹ̀ máa. ọlọ́run kò ní gba ọmọ obìnrin kankan tó bá ti bàlágà àti mìíjíà ti tètè náà tẹ́ bá ti wo jẹ́mù àhádí mọ́sálù ẹ̀ ló wà fàáyé dájọ́ ọ̀sán tọ́ ìpínlẹ̀ pẹ̀lú àwọn sáńgbà ahmad bin zayd ahmad bin salama rìwáyà ahmad bin salama ló ní pé ó jẹ́mù òṣùl which is tọ́yìn ẹ̀rọ ìwádìí dáadáa àwọn àfáà tó wá sáwájú bọ̀ àwọn ẹ̀ àwọn tó wá lẹ́yìn ni wọ́n sọ àwọn ẹ̀kọ́ wa sọ̀rí ní kí ni tí wọ́n ìbára ìtumọ̀ rẹ̀ àwọn èèyàn ti pé kò gbọ́dọ̀ kí náà gbọ́lò jìlbá wọ́n tó kè máa ń dé jìlbá ní tó wí ní pé obìnrin ọlọ́wọ̀ nígbà obìnrin kan tí ò bá kọ́fọ̀ orí ẹ̀ tẹ̀lé owó nígbà lára àti gbọ́dọ̀ kọ́fọ̀ àti lọ́dọ̀ bí kè máa rí ibi tẹ́ ti mọ̀ pé n tó mìíràn because kìmáàrù gangan ti tọ́rọ̀ rọ̀ ìta àfi kọ́bù orí ìtùwọ̀ kìmáàrù torí pé tó bá dé orí yóò wá kọ́bù àbòmí kìmáàrù ẹ́ tẹbá lò fún nǹkan ní ẹ̀yà lórí tẹbá fẹ́ pàpẹ́ bẹ̀rẹ̀ ẹwà lọ lẹ́kà dé jẹun fúnlọ́rù sílẹ̀ títí ti bá wọ́n má sí ìjọ wà ní òun òní sọpọ́ bí ti wá àtọ̀ yóò yóò wà ní wàlà ámọ́lù aláàbá ìdá àdìlẹ̀ ó dàwọn onímọ̀ kẹsàn-án gbọ́ yé sẹ́mi dín ní mo gbọ́dọ̀ obìnrin ìlà sọ́lẹ̀ tó bá kẹ́rùn wàrà tù ha wàṣàrù ha màṣú tí irun rẹ̀ wá sílẹ̀ ọ̀tọ̀ láti wà bá kẹ́rùn orí náà ń sọ pẹ̀lú àbọ̀yé wọn ó sì wà dáadáa tó bá ti rí wọn sí tó wà ẹgbẹ́ bọ́lá ń lọ wọ́n ní ẹ̀sìn ìbú náà bí kò mórí nínà aláàbí ló ti nínà sábà tó nìyá ló wọn tó má ju sẹ́yìn kókó báyà ìdí bọ̀ alákòóbí náà ń tó ní pé wọn òun náà láti fún abẹ́ mọ́ ah, short clip àti long clip èyí tó dáa jù ẹgbọ́n èyí tó dáa jù lórí ìrọ̀ obìnrin sí aṣọ tí ó fi fi ń torí wa wẹ́dà àkàrà ni àbí nìkan ọmọdé ẹ̀sán ẹ̀yìn lẹ́yìn lóbìnrin ń wọ́jọ́ sí ibùn nínú mi ò sọ pé kò lè wọ́ láàrin àwọn èèyàn rẹ̀ ìsọ pé kò lè wọ́ tí ò bá sáwọn sí níbẹ̀ àmọ́ lórí ìrun dérè sí àwọn mùsùlùmí mọ́ kò ní lérà ní ikú àdúrà so kẹ́ni tí ó bá wọ̀ kó wáyé ló from the joke or as an obligation or what happened in a while. Hmm? obìnrin tó ń ṣe méjì kó ẹ pé máa ń ṣiṣẹ́ mọ́síláṣí bóyá òun nígbà mọ́síláṣí ṣé ó lè ṣe mọ́síláṣí bẹ́ẹ̀ ẹ̀sọ́ àkókò nígbà nígbà mọ́síláṣí ṣé wọ́n mọ́síláṣí náà lóòótọ́ òun tó pọ̀lọpọ̀ àpá àtọ́ ni wípé obìnrin bá ń ṣe méjì kò ní ló mọ́síláṣí ọ̀pọ̀lọpọ̀ Abu Hanifa ọ̀la ọ̀sọ̀pọ̀lẹ̀ lórí but Nigeria ti tẹ̀lé níbi ẹ̀rí ẹ̀rí Abu Hanifa fẹ́ ẹ̀kú oni ní wípé gbogbo ẹ̀rí tí àwọn ìmúrù fẹ́ lò pé obìnrin tí wọ́n láti méjì lẹ́wọ̀n ni wọ́n pín ẹ̀rí tí ó sọ báyìí tó wà kàtìkóríkà kan pín kò lè tẹ̀ mọ́sálásí tó wà kàtìgóríkà tó ti tó wà tààrẹ tó wà sọ̀rẹ́ kò ní wà sọ̀rẹ́ ẹ̀yìn tẹ́sí sọ pé ẹ̀rí ìgbẹ̀gbẹ̀ ọ̀tẹ̀ lápẹ̀ wọn ní wà sọ̀rẹ́ tẹ̀wárí ẹ̀rí tó bá ẹ̀kọ́ bá wà sọ̀rẹ́ òun wà ní wà kàtìgóríkà òun ò lè ní tùmọ̀ bí ìjọba ah, náà kò lọ́ fún wáyé ẹ̀jẹ̀ fún yín ni pé láàbò hélò lè lè áhídì wọ́dà lè dùn èmi ànábì mi ò sí mọ́sálásí lẹ́tọ̀ọ́ fẹ́ni tó ń ṣe háídọ̀ àbẹ́ni tó ń jẹ́ rárá sẹ́rí yẹn kò bá ti káàdì òun yóò palẹ̀ mọ́ àìló clear but àdínì tírèmìtì àti bọ́yà gbèjà ó bọ̀kọ̀ wà sọ́kù. náà sábà tó wo áyà يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ẹ̀yìn wọlé àwọn ọ̀dọ́ ẹ̀mọ́ tó máa mú nígbà tí bá wọn ríra sí tẹ́kùmọ́tẹ́mi wà lájú bá ti lá àbẹ̀rẹ̀ sẹ̀lẹ̀ ẹ̀ tàtẹ̀sẹ̀ àbí ilá tẹ̀sẹ̀sẹ̀ àbí kẹ̀dì tó ń jánábà àlejò àyà yẹn pé ẹ sì máa sùn mọ́ ìrùn àbí nígbà tẹ́ ẹ bá ń ṣe jánábà ilá àbẹ̀rẹ̀ sẹ̀lẹ̀ àti tó bá ti pé ẹ̀ẹ́kà ń gba mọ́sálásí kọjá ẹ̀ ní hmm? tẹ́ ìbẹ̀ tẹ́ bá tú báyìí ní tẹ́ ń tú sọ látàtí ni pé ẹ̀ ń tú sí ààyè láti kẹwọ̀n pé tàbí pé ọlọ́wọ́ bá sọ fún àwọn tó bá mú sí pé má wà mọ́sálásí tó bá ti di jánúbà náà mọ́ wà mọ́sálásí tó mọ́ wà mọ́sálásí ẹ̀wà àgbẹ̀tọ̀ tó fi tó tẹ̀bí àti tó bá kàn kọjá lọ ìtumọ̀ kan fáwọn àtàlàbà tó àwọn kan tó pé báyìí tó mẹ́ ní wípé ẹ má kẹrùn ẹ má kẹrùn lómi pé tẹmátẹrùn tó wáyé wà lájínú bá ẹ má kẹrùn pẹ̀lú jẹ́nàbà ilá àdì ní sàbíní tó wà òun wá kọ́ wá ìtumọ̀ ẹ̀ ní pé àbájájọ́ tó ń fẹ́ sọ fún yìí àti tó ẹfẹ́ bá jó ní rí àjò ẹ wá lè kẹrùn ọwá ìtẹ̀wá ní kẹrùn fún lè pé ẹjọ́ ní àjò ẹ̀wà rómi ẹ̀rù pẹ̀tọ̀ tó bá ti tààmù ẹ̀wà lè kírun pẹ̀lú jánábà so ẹ̀sẹ̀ má dùn pẹ̀lú ìtumọ̀ àyà náà báwọn kan ṣe túbáyì náà kan túbáyì hmm? àwọn àdì àdì ìdí èyí ibà níbi ní káwọn ní haidọ̀ jáde pé fàámà tó yádù àwọn ní haidọ̀ ọ̀yà àwọn wá ní ẹtì gbà lórí táwọn ìjọba ẹtì ìdìbò tí wọ́n lábẹ́ ní ìdìbò open space ni nígbà tí wọ́n ní ká yẹra ibo ní ó yẹra dé open space ok wọ́n gbé òun fara bàbá ìkàtà àwọn àti tó yóò wá dé níta màgà lórí wá dúró ni ó fún ni kò fẹ́ ká wà dé máa kéṣẹ́ ìdí pé ìwáyà tí ó tù tánàbí nìkan ṣe olùwáyà fún sí pé fàyà àtàzínà àwọn oníhàìdọ̀ káwọn yẹra fún ọ̀rùn káwọn gbọ́ yí pé tó bá ní káwọn jáde pé tùmọ̀ ẹ̀fà wo kírùn wọn ló ní ìfèmọ̀ tí wọ́n bá mú sọ́lá ìlé mú sọ́lá tó wọ́n sàjọ fún wọn á wọ́n ní kó yẹra ṣé wọn tí tí fi tàyà sọ̀rọ̀ sí ẹgbọ́ tí wọ́n ti yìí ṣe mọ́sídì hmm? wọ́n wá jẹ́ wọ́n á nítọ̀ anábì sọ̀tọ́ wà pé ju ìlàfíà àbúrò mọ́sídì àwọn ọ̀tọ̀ wọ̀ gbogbo ilẹ̀ lọ́wọ́ bá ṣe fún mi láyé tí mo ti lè kírun gbogbo ilẹ̀ tó ibo ní ọ̀wà yẹra lọ pọ̀fẹ́sọ̀ ọgbọ́n wọn nílé ilẹ̀ gbọ́dọ̀ gba ilẹ̀ ọ̀nà nǹkan mùsọ́lá ni tó wọ́n sá ń ká wọn àwọn àtọ̀ gbogbo ń tẹ́ ẹ sọ kò wà èyí tó wà sọ ní ìfẹ́ kò wà oníṣèmá wọ́n wá ní sọ̀rọ̀ àti wárí bẹ́ẹ̀ ọwá kù dájọ́ bàbá àfẹ́ ló tàn wọ́n wá pé kọ́nsẹ́pì kan ní ìsèpàá alẹ́sẹ̀pàá níbi ìkọ́sọ́lùkọ́ ó ní wípé nǹkan tẹ́ ẹ̀rí dàrẹ́ kẹ̀rí fún tẹ wá ní ẹjẹ́ kó kẹ̀kan máa rí pé ní pòsíṣàn tó wà tó tó sí bàbá àti nǹkan tó gbé hmm? mi tí wọ́n bá sọ fún yín nísìn báyìí tẹ́ bá bèèrè ojú ọ̀nà lọ́wọ́ mi pé ẹjọ́ mò ń lọ sí mò ń lọ sí Pago máa ní ẹ máa lọ sí tẹ́tẹ́ bá lọ tẹ́ bá ka tó fi yà ẹ̀ ọ̀rọ̀ yìí fún bá pèsè oníbi máa lọ ìtumọ̀ ní pé a sì máa lo kiri lọ ìgbà tí ìrìn nǹkan ó gbé lukú ìdájọ́ yìí tó ti sọ fún un náà ní máa bá lọ bá lọ bá lọ tí tí ń fìdí àwọn dá instruction mi ẹ táwọn wá wí àwọn àlekọ fẹ́ lo principle ìsèkáwù ó ti yé wa wípé àtọkùnrin àtobìnrin lọ́lọ́wọ́ bá aláwọ̀pọ̀ ọmọ kíláṣí àbí wọn ni yẹ mọ́ àwa rí ẹ̀rí kankan tó yọ obìnrin tó ń ṣe háìdọ̀pọ̀ obìnrin náà sáàbùn náà gbogbo ẹ̀rí tó kó wá ní kò gbé kó sọ̀tọ̀ wáyé gbé ìdájọ́ obìnrin fóun náà nígbà tí ò sí ìran tó dóhùn kúmi mo fẹ́ ṣe ìfẹ̀sáàbò hálì obìnrin tí ò ṣe haidọ̀ mo fẹ́ ẹ̀sẹ́ndì ẹ̀ náà sẹ́ni tí ń ṣe haidọ̀ bí wọ́n mo ti rẹ́ ìkóbìnrin tàbí wọ́n bọ́n sáájú kò sí ni pẹ́tọ̀ ibi tó wọn dùn ó lù tọ̀ in particular fún rúkè ìṣẹ̀ṣẹ̀ wá òun wá láti ìsìtẹ̀ lọ́dọ̀ ike ẹ̀ ń ti ń ṣiṣẹ́ mọ́sálásí tí ó gbà mọ́sálásí àwọn táwọn sọ̀kọ́ tó bèrè ti ṣàìdọ̀ lè mọ́sálásí lò ẹ̀rí ìpè láti pàdé sọ́sọ́lá àdéṣe kò kọ́ọ́dí àtàyò pé obìnrin kan ń bẹ tójú obìnrin dúdú tó jẹ́ bílá tó jẹ́ ẹrú káánà takomol masjid ó máa ń píìkì ìdọ̀tí ní mọ́sálásí ẹ̀ ní máa ń dá mọ́sálásí pé àkèrè ó wá kú wọn wá ìtọ́mọ̀ àdébísọ̀ sọ́lá pẹ̀lú olùkọ́ bá wọn fojú kéré ẹ̀rú láwọn máa dàmà ànábì fún ànábì wá bèèrè àpàdà gbogbo ànábì náà ah, ah, àpàdà àtàntù mú ní ẹ̀bá notify me ó tóbi lọ́dọ̀ ọlọ́run wọ́n ti wá sí ànábì wá lọ́dọ̀ tàrí ànábì tó wá sí ìgbàlódé ànábì lọ́dọ̀ tàrí so irú obìnrin yìí tó ṣe pé ń sẹ́wọ̀ àbóòṣe àtàwọn ìmọ̀ ṣe àìdọ́ ìgbàwó ti sáwà pé dákẹ́lẹ̀ kò fẹ́ nígbà nígbà mọ́sálásí tó jó bẹ̀rẹ̀ òun lè ṣe pẹ̀lú òfin náà bọ́ àdéfà pẹ̀lú àwọn ẹgbẹ́ tó kọ́ra obìnrin gan tó ti gbogbo gba mọ́sálásí gan torí ẹ̀sìn mi ti dìbò sí yé mi mọ́ tó bá ti pa bá ní ìtàlọ́wọ́sí mọ́sálásí ní halakọ́ọ̀tù rẹ̀tà alkọ́ọ̀ àbá fẹ́ ṣe prógrámù kan mọ́sálásí ó bìnrin bá ti mẹ́rin ti wà ń bẹ̀rẹ̀ tẹ́mi lọ́rùn ìdìbò wà náà èmi ó lò fún ìyàgbọ́ hànífà mi because mi ì fẹ́ kí ó wà lẹ́sà mi nísìnyí báyìí káwọn obìnrin wa kó tí wọ́n dúró sílé à ní garaji pé wọ́n ṣe nǹkan tó bẹ́tà ju kán wà fún láti sọ́nà ah, wọn ní ilé mi rẹ̀ rẹ̀ yóò wo fíìmù pa ní ìdáàbòbò ọlọ́wọ́ wá wá wá àwọn èèyàn rẹ̀ pàdé Mm-hmm. Mm-hmm so so now ẹ̀dá kan má bìí ẹ̀hẹ́ so ah, ìyẹn báyìí tíọ́lá fún mi ti ẹ̀hán sáì báyìí ah, lórí ìrún sábábẹ́ ṣe ìṣàrọ̀ pẹ̀lú ọ nígbà tó bá ti bẹ̀rẹ̀ tàṣáwùd náà àti tó bá ti bẹ̀rẹ̀ tàṣáwùd ní tẹ̀sí ìṣàrọ̀ èyí tó bá wà tó bá because ìtọ́ka yẹn fúnra rẹ̀ yàtọ̀ fún wípé ń tọ́ka tàwọn a máa ń fi ìtọ́ka pẹ̀lú ọwọ́ náà máa fi ṣàdúrà ìtọ́ka pẹ̀lú ọwọ́ kan ọ̀nà tẹ́ẹ̀ lè ṣàdúrà débẹ̀ báyìí nísìnyí lẹ́kùn mẹ́ta ni o kò fi ṣàdúrà yíò ká wà fẹ́ ń ga so now torí pé tẹ̀bá ti fi tàṣáwò kéé tí torí pé bóyá àṣáàdù aláìláwà mẹ́rin kẹlẹ̀ nígbà yìí àdúà ní ń parí tàṣáwò tẹ̀bá great ìdáǹṣẹ́ ò ní pé ẹni àdúà tó bá fẹ́ ṣe tó wẹ́kọ́ lọ́wọ́ bá gbà wà ọkọ̀ yẹn ọlọ́ wà á tún sàlágbà náà wà á tọrọ àdá ẹ̀yìn tàṣáwò ẹ̀yìn nù àtọ́lá àtọ́lá ìbá tó sọ̀rọ̀ wà assalamu alaika ayyọ́ nàbí ẹwà sí ẹwà sí sàrátà nàbí èké àṣẹ́rọ aláìlá ẹwà sí sàrátù ẹwà sọ̀rọ̀ àdúwá so ó mì pé bó ṣe ṣe nǹkan o torí pé níbẹ̀ yẹn ò lè ṣe láì ló ṣe báyìí o bó ṣe ní ìtumọ̀ kó ń tàdúwá òun ṣe ìṣára ló tó ní ìtumọ̀ kó ń ṣe tàṣáwó pé òun ṣe tàwí tán so ìgbà tó ti ṣe tán ń tọrọ àdúrà ni ọláwà bóòlù ókè bó wà ní káàmà bí alẹ́ bí tó bá wùwá ẹ̀wà wùwá bá wùwọ́ lè dáa tó bí èjì náà làwọn àfáà sọ dífẹ́ǹsì ń kò kan wá púpọ̀ àwọn àfáà ló kan àwọn akọ́ fẹ́ wáyé sáwọn ẹgbẹ́ aṣáájú ní aṣáájú àlàyé kíláàsì àmà àmì ni òun náà tẹ́rí ọ̀ bá bẹ̀rẹ̀ sí mi lágbàlá yẹn ọ̀ bá mi pa ní ọba àti ogun mami ọba àti ráyà lára rẹ̀ tó lórí rẹ̀ kékeré yìí sáàtì kọ́ rẹ̀ sáàtì bàbá yìí tó wá nínú ìlú hmm, àwọn kan fún ìbáyìí náà àwọn tó báyìí náà bọba ti mú ọkọ wá wọ̀pọ̀ mú tàrí mú mímí tó bá wọ̀pọ̀ mú ìṣàárọ̀ nìkan bí kíní yẹn àárín àwọn àfá tí má bẹ́ẹ̀ sí sọ tó sọ fún ìdíjọ̀rẹ̀ yẹn yóò sùn yóò sùn yẹn pé ẹ torí pé hadith yẹn záìdá fún kùdámà nìkan ẹgbẹ́ ṣe ìmọ̀ záìdá fún ìyọ̀ èyí záìdá ìjọba ní ìdíyàrá tó kàn ọ̀rọ̀ mímí owó òlè tó bá tẹ́rí ìṣàrọ̀ báyìí tẹ́bàtẹ́ ǹjẹ́ mọ̀ pé mímí ìgbà kéèkì kaba wọ́n pè ní ìṣàrọ̀ tẹ́bàtẹ́ tẹ́ẹ̀kì ìwọ̀n pè ní ìṣàrọ̀ ẹmọ olùsọ́lá sọ sí ìrìn àṣàtù ilé yìí an ẹ́ alìsìn pé àṣẹ́kù ilé àti ìkìrì mo pọ́ìntì gbogbo wa bó ma lè jẹ́ yóò mi àṣẹ́kù náà máa sí pé ẹ́ fáàkára ìláyà àdíjì ó pọ́ìntì pé kí n jòkó sí máa lè àbí tó kòwé ṣe tẹ́ ìṣíjẹ́ ìṣọ́rọ̀ ní kọ́kànlá ìbáyẹ̀ ìṣọ́rọ̀ náà ti pé táàrí kù sínú kọ́nà káàdì ti kọ̀ bá sọ tó bá ti rẹ̀ lára lẹ́gbẹ̀ẹ́ ìṣàrọ̀ ó ti gbé pé ọwọ́ lè mì sínú ó gbé sọ̀rọ̀ dé ìgbòho lẹ́rẹ́ nǹkan pé kíní kan ṣe kíní kan ṣe ẹfà àwọn àfáà lẹ̀ ẹ̀yẹ máa kẹrù ẹ̀ sáàtùn lọ bọ́bá ìtọ́bà ló bá ní ṣe jẹ́ báyìí sáàmà ṣe rí ṣe máa ń pín bẹ́ẹ̀ kó rí méjèèjì náà ló wà náà nínú báyìí báyìí ni ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ tó ti báyìí àbí báyìí àbí gbogbo ẹ̀ náà lọ́la sẹ́gun tó fà ẹ̀jẹ̀ tó ní ẹ̀jẹ̀ tó ní tó gbọ́n tó fún yín sẹ́gun kan tó ń fà fún ẹ̀ kán jẹ́ kẹ́ ẹ̀ bẹ́ yọ̀ kan fún yín kẹ́sì sí lọ kẹ́ wà náà. ìta àwọn kan sọ wípé báyìí ló ti gbọdọ̀ ní sẹ́gun tó bẹ́ẹ̀ wọ́n ní àdìsá ti lágbọ́n wọn sọ wípé alẹ́ sọ̀lá sọ́lá tó ti tàṣáwò ọwọ́ rẹ̀ yóò gbé lórí ìsìn ẹgbọ́ yóò bọ̀ orí ẹ̀sán yóò wà fóòdì mẹ́rin ẹ́ yóò fóòdì mẹ́ta ẹ̀ yóò fóòdì mẹ́rin yóò wà mọ́ àpapọ̀ báyìí yóò fi nọ́ọ̀kì ilé báyìí yóò ẹ̀sẹ̀ wá náwọ́ ẹgbọ́n mi yé ẹ̀wọ̀n táwọn wọ́n sọ àwọn sọ pé nígbà tó bá ṣe gbọ́ kalẹ̀ báyìí báyìí lásà fi gbé kalẹ̀ bàbá fóòdì mẹ́rin kéye ẹyọ kan sẹ́kù bó ti wà pé báyìí ni pé bùkọ́ sa fóòdì mẹ́rin ni ilé ìjìwà báyìí sẹ́wọ́n bí láàrín pé ilé ìtìwà báyìí powerful rẹ̀ pẹ̀lẹ̀ ìṣẹ́kù báyìí yẹ́ yíò gangan ni a ní ṣéyìn ni ọ̀dà ṣé wò mà pé nǹkan wí ohun tí wọ́n ní yóò fòójì ọmọ kà lọ wí yóò wà pẹ̀lú ìlọ́kẹ̀ wọ́n wá ní yóò wà tọ́ka wọ́n sọ pé èyí tó ń wà nílẹ̀ tẹ́lẹ̀ lórí tẹ́ another instruction mi ni yóò wà tọ́ka Hmm? tó bá ti pé ìgbà tí yóò tọ́ka sí báyìí só gbé tọ́ka ó ní yẹ báyìí só gbé tọ́ka ó ní ewó ní ìtò sẹ́yìn tó ṣe rí báyìí ẹ̀bí àwọn àkọ́kọ́ pé left right pé because tí bá ti bá ìfẹ́ pé ó yẹ káwọn sọ̀hábà tẹ̀sán ti mọ̀ pé ó yẹ kárí describe ọkùn olè sọ ọkọ̀ kí ni movement yóò kọ̀ lọ́ọ̀bá tó mọ̀ yóò àríkò ayẹ̀mí náà wọ́n ṣe wàrà látọ̀ ìjọba yẹn kọ́ pé ó mì pé mímì tí ò níwà ní tébùlù pé yóò wà báyìí wọ́n kàn máa gbé lóko àtòkè àti ilẹ̀ àtọ̀tún àti àríkò ilẹ̀ òkè sọ̀rọ̀ sí sọ̀tẹ́jà mẹ́rin lálàjà ara ifá àti ìrọ̀ àti ìṣọ̀lọ́pọ̀ òṣìṣẹ́ lókè ó sì tọrọ àdúrà pẹ̀lú ìṣẹ́ ọ̀rọ̀ káṣí máa lọ fẹ́ bá dé inú kíra ẹ̀ dà sọ́dà àwọn ìyàgbọ́ kéré kéré tó ń tí àwa àwọn bá lè rí ilé ìmọ̀ sí nǹkan kan ò takò kọ̀ àwọn kan bẹ láti fún bí seven hundred years táwọn ti mọ̀ mọ́tà malik nìkan láti fẹ̀ tí wọ́n mọ̀ mí sọ kí ni wọ́n sì rà ń sọ so àwọn ti kú àwọn oníwàlùjọ náà máa ń kọ́ ọ́ wọn làwọn àfáà kan fi bínú ńgbà ńgbà kan sáré pé àgbègbè ah, náà lè wọ́n darí kíni kan ọ̀kan mẹ́ta àfáà sàkó di orúkọ tí wà kọ́wé láàjẹ dídá sí àkámi sọ́lá kò sí tó tóbi lájọ ọ̀run pé kí ló dé ah. <laughs> ẹ̀sẹ̀ lábẹ́ sọ́jọ́ ìrìnmọ̀rún kí ló dé àkílọ́wà ah, bẹ́ẹ̀ tẹ́ kí ló dé àmọ́ èyí tí ẹ̀ bá gbà á àwọn èèyàn bá débẹ̀ ẹ̀rọ àpá ẹ̀rí ilẹ̀ àwọn ẹ̀ka ti gbà àmọ́ ìṣẹ́ ìṣẹ́ kékeré ẹ̀wọ́n náà kan fojú bá fojú wà gbódàbò fún àwọn ìṣẹ́ ìṣẹ́ náà àbọ̀ sí ti náà náà wọ́n ní bank àti kéèyàn ṣiṣẹ́ ń bẹ̀ ọ̀la bank olùrìbá ni wọ́n gbé lé lórí ẹ̀kọ́ mi a sì máa sọ ní kéèyàn bá rí èyí ṣe ẹni tí ń fún ìyá nígbà rẹ̀ kan ló kan ànábì àwọn sábẹ̀ tá a kọ́ àti jábẹ́ sanu ìfúnra pé àánà lọ́wọ́ bá ti gbàgbé bá ẹni tí ń jẹ rìbá ẹni tí ń jẹ rìbá lẹ́ni tí òun ní ńlá tó ń gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́ba là ẹ̀ wà mọ̀ kí là ẹni tí ń fún yàn náà jẹ òun lẹ tó ń gbà òun wá gba èlé pẹ̀lú òun fẹ́ san fún yàn wàkátìbà ẹni tí ń kọ́ wàṣáàrù lè tó witness ẹ̀ tó ìgbò ti gbogbo àwọn process ẹ̀ náà sọ torí ẹ̀ náà kí n tó bá ipa fẹ́ ní ìfẹ́ dé máa wọ̀n lórí ṣùgbọ́n ìgbìyànjú ìgbìyànjú náà láàmà ṣe ẹ̀gbọ́n tí wé ilé òfin jáde nílẹ̀ àbí tó ṣe wípé tọ̀rọ̀ lọ́wọ́ bó kéré jì tí a bá rí nǹkan mí tó yàtọ̀ tó sì kí pẹ̀sẹ̀ tó jẹun lọ́wọ́ táìbù náà ti ní ìtáìbù ní ápìwọlé bí four sixteen ló gbọ́dọ̀ ẹ sáà jẹ́ kí n máa bá a lọ báyìí tí wọ́n ti tí wọ́n ti ó ti fẹ́rẹ̀ mi nínú ẹ jẹ́ kí n bá forward four ó kú bí nine minutes kí n wá sáàkì àwọn àlẹ́ àṣà ọgbẹ̀ sọ́nà ìjọba àti àṣà títàdúrà kó kú lẹ́yìn bàtà bá ṣe tán pé ṣé ó wà níjọ máa ní ká ápò láì fáwọn èèyàn wáì tí àwọn èèyàn sáfún láti gbọ́ kí ní ìlú ṣẹ́rí tó kù bá kú àpọ́nlé tọ́lọ̀ ọba ṣe kó kù mùsùlùmí táwọn èèyàn bá mọ̀ wọ́n mọ̀ pé kò tún ní ìdíkẹ́ fún sàdúrà ní ìníjọ lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ sọ́ọ́lù jàǹdà sọ́ọ́lù jàǹdà ò dí àdúrà tó ń kálukú máa ṣe fókùn lọ títí yáàkì yáà ló máa fàdúrà fún pọ̀tẹ́ yóò máa ń fi ṣẹlẹ̀ ṣẹlí bọ́lá ọba ti ṣe wá àmì pé àwọn tá a bá tún wá jọmọ̀ àyẹ́ ìjẹ̀ ẹ̀yìn ò pé bọ́ǹdì tún strong àbí àwọn tàjẹ́ yọkà tìyàwó bọ́ọ̀dì ó tún strong àbí tẹ́rí tẹ́yàn bá ti kú lẹ́yìn ìgbà tẹ́ bá ti sọ̀rọ̀ ìjà náà zàtàn àwọn èèyàn tí ò bá rí ètò mọ́kù ò lè rán ti sàdúrà fún ṣẹ̀fíkalẹ̀ àtúntọ́ ẹ̀kọ́ orí kankan bá dọ́gbọ̀ wọn látọ̀rẹ̀ ìmọ̀ wẹ́gbọ́ bí tí gbogbo iná ojú wa àti sọ̀rọ̀ ìjà náà zàwọn tó wá rántí tó bá ṣẹ̀fíkalẹ̀ àtúntọ́ ẹ̀kọ́ bá tẹ̀ kan ní special connection pẹ̀lú ẹ̀yẹ̀lú bọ̀tẹ́ ẹ̀mọ̀ tí bá àwọn yẹn bá ti súnmọ́ ara wọn sí ní àwọn òṣèlú ọmọdé àgbàgbàjá ti túwá ọlọ́mọ kẹ́ tó pé òun ní ti níjọ́ tẹ́yìn ti kírun sílá tẹ́lẹ̀ gbàgbé òun kò tí ì san lára kan tó fi dìbò màrá jẹ torí fọ́lọ́ ọ̀bọ̀ wá fẹ́ dáadáa àwọn fámìlì ẹ̀ nìkan ó wá pe kan yìí ẹ wá ti fún bẹ́ẹ̀ bá tẹ̀ níwájú rẹ̀ mọ́ nígbà tó wá pè yín wá ní kẹ́ wá ní ìrún táyé wá fi dedicate fẹ́lò ní àfọlọ́ nìkan ìmọ̀ tó báwọn yẹn gbogbo àwọn ẹ̀sẹ̀ ìyàwó rẹ̀ kó tí ò fẹ́ nìkan ní ìbàdígbà wọ́n á fẹ́ kírun fún lábájá ẹgbọ́ kaná wọ́n á fẹ́ kírun fún sheik kìíní kan wọ́n ti fi wọ́n lẹ̀ fọ́lọ́ àbí ìrún sáábí lẹ̀ Ah, ṣẹ́gbẹ́ bá dùn àdẹ́kùn sí sàdúrà ní ọlọ́wà ní kò sàrọ̀ alákòsí Allahu Akbar fún ẹni tó kú tó àwọn jẹ́ kó a àti jọ mọ́ wà á sí ọwá tí wọ́n ti rúkú àti jùlù mẹ́ òun kún fásíà òun kún súra ẹgbọ́n nǹkan bẹ́ sàdúrà fún yẹn tí ló ní ìbájá fún ma tún wá dúró ma sàrọ̀ lápá fún ìláì ó wá ní kí wọ̀ nìkan má dáa ẹ̀sùn ẹ̀tò bẹ́ẹ̀ bá ti pọ̀ tó bẹ́ẹ̀ bá ti ẹ̀ wá sọ̀rọ̀ àdúrà fún ó ní ẹ̀ ń ṣe ẹ̀ ń sọ̀rọ̀ ìtìpẹ̀ fún lọ́dọ̀ mi ṣé ṣé ṣé kaba ti wọlé ju gbòlì fẹ́ ọlọ́mọ ẹgbẹ́ àtìkọ̀ tó ṣe bá ti fún fẹ́yìí wọ́n náà yẹn ẹ wá kó bẹ̀ tẹ̀kún wá kó jẹ ìlé nítorí wọn kújọ tẹ́kùn lẹ́wàá sí i ẹ ti dé climax ẹ mọ ìjẹ́ bó ṣe rí ó dàbí kí fún ìyàwó yàrá ibi tó wó wà pé dọ́là france ọwá kó bẹ̀ tó wá bọ́ sọ́jà ìfòròbí wọn tata àkàbá bọ́n ẹ̀tí ó tẹ́lẹ̀ bá àtàwọn òkú lára mi náà rẹ̀ ọmọ yìí ara ọmọ yìí tọ́bà yẹ̀ mẹ́sàn gbogbo ọlọ́ọ̀tẹ̀ pọ́ lẹ́tẹ́yẹyẹ ìrún lóníkàdì sàdáàfò ó tún wá sí débi pé atọ́kùnrin àtọ́bìnrin ló lẹ́tò àkílókù àkílókù tó bá ní pé lóòtọ́ ọlọ́ọ̀bọ̀ wá ní kẹ kò lé kẹ má kò túbà bá fẹ́ akílẹ̀ bí nílẹ̀ ṣe ó ní ìtó fẹ́ gbá tó ń fi kẹrù ní kẹ́ṣe yẹn ẹwà ti pẹ́ agbé ẹwà tí ọkùnjọ yàálà dé ìrò yàálà yà kí ṣe tó wá ṣe eré ní lẹ́yìn bàrẹ̀ ìfìyàn tán ẹ̀tọ́ ń gbé ẹja ha kùránì kùránì ló lẹ̀ ha kùránì tó gbé kẹ́ṣe wà nígbà wọn tó tó tó èyí yóò máa ní kékeré ọlọ́run ló tẹ̀sẹ̀ ní kẹ́kẹ́ òkùnjọ́gbọ́n ló parí kẹ́ṣe ó ti pọ́n lé sáà ó ti fún ẹlẹ́fẹ̀ jẹ́mọ́ lẹ́ti ṣe ẹfẹ́ jẹ́mọ́ fẹ́ tó wá fẹ́ ṣe jẹ́mọ́ mi ẹja rẹ̀ kúrò aláwọ̀ mẹ́ta tìgìrì ẹ̀rọ àjẹgìrì ẹ̀rọ dà níbi tẹ́ ẹ ti kí òsà ẹ̀ kúrí sọ̀rọ̀ mẹ́ ilé yìí jẹ́ mọ̀ sọ̀rọ̀ ó ti fún ẹlẹ́fẹ̀ kí ló kù tó bá yẹ tó lóòótọ́ bá dàbá fẹ́ pọ̀ tó rọ̀ bá ti kẹ́yìn kò sí ìpele tó yìn mọ̀ tó bá àwọn èèyàn mọ́ pé

ẹ̀lẹ́ sọ́dún bá àwọn ọ̀rọ̀ yẹ ọlọ́pùtò tó ká gbọ́ yìí ah, ẹni tí màmá rẹ̀ máa ń bẹ̀rẹ̀ láti tó máa ń bẹ̀rẹ̀ tó sàlàyé fún màmá rẹ̀ pé iná sọ látàkà ní alẹ́lùmọ́kùnrin ti sábà mọ̀ yá màmá ẹ̀ madrid wò lè lu lọ sí ìsìnkì sáré kí ẹ̀bọ̀

wàlíwà nìyẹn so ìsúrí lílà kọ́kọ́ tó wọ́n wá ní wọ́n fẹ́ ṣe ìsúrí ní mọ́sílì lọ́wọ́ wá ní wàlíwà ṣe kà ló fẹ́ gbé díwájú ìsúrí ní àmì ọ̀fẹ́ kan tó yóò sàlàyé fún wọn sábà sàlàyé fún wọn sá ọyẹ kan lè gbọ́ yé báyìí wọn lè lọ sí ti máa gbé kọ́nà kan sá àsìkò kọ́nà kan sá àsìkò kí mákìtì náà sá máa sáré lọ sí i láti ṣe ọmọ ìṣẹ̀lẹ̀ ní olùkọ́ mọ́ ọ̀jẹ̀

oúnjẹ kan lè yẹn jẹ tí èèyàn fi ń ṣe kéèyàn tẹ̀sán lọ lè ṣe tí obìnrin kó lọ tọ́lẹ́tì rí bọ̀tọ́ ẹ pé nìtọ́ kò fẹ́ kan jó sáà ní ṣọ̀pù sàlùwàlà tó fi wọ orí wọn ẹ̀bọ́ tí bá ti lẹ́mẹ̀ jọ ní ṣọ̀pù sàlùwàlà yẹn ó wọ orí wọn tó bá ti wọ orí wọn báyìí gbogbo tó bá lẹ́yìn mọ́dà ló má kó já tó fi wọ orí wọn tó bá ti lè wọ orí wọn bá tó bá ti wọ ẹjọ́ tó yanjú ẹ̀ yanjú ẹ̀ yanjú ẹ̀ yanjú ẹ̀ àjọ yanjú ẹ̀hẹ́n tó lè then uh, àjọ àjọmọ́ nínú bọ́ọ̀lù tó bá ṣe báwọn tí ìrìnàbá yọ orin àwọn tí wọ́n sọ pé wọ́n sàfẹ́ sọ jì pẹ̀lú àti ẹ̀rìn tí wà àti ìgbà náà onídìí àjọ àfọ́nkálùkù sàjọ àjẹ kẹkẹ ìbàdàn tó pàtàkì àjọ àfọ́nkálùkù sàjọ àjẹ nìyẹn ìsìláàmù yàtọ̀ sí kìrìsẹ́nì ẹni tí òwe ṣe mùsùlùmí lòun sì pé aago mẹ́jọ ta pàdé nu mọ́tò làárọ̀ tó bẹ̀rẹ̀ mùsùlùmí tẹ̀tẹ̀ ti káàtù bá ń tẹ̀ ó kìí láti báyìí mí kìí látò òru so ìtumọ̀ ẹni tí wọ́n bí nǹkan bá ṣe ọ́ ìwọ́n ti ṣe ọ́sàn nípa aago mẹ́jọ ẹgbọ́n ò bá dùn òun ti sùn lọ ó pín pàtó òun jí òun ni àwọn sábẹ́ ṣe òun tó ṣe òun ṣe tó ti jí ti owó oṣù òun wá tó pé ẹgbẹ́ náà lórí ọjọ́ lẹ́rẹ́ lord you want to start today you want to start today ó start today ti start ti pẹ́ ti pẹ́ tẹ̀pẹ́ tí kọ́bà ti ṣe agbóòdì sí ọ tó ló wá bẹ́ẹ̀ ti ti òun wé ti wa àwa ti yí àtìsà sáwò sọ̀bá kọ́nà ká tó kásùbá àti kásùbá ká tó pàdé ní mọ́tò tó máa dúró àjọba àti lónìí ọdún wá ní let's pray eré ni ó jọ lọ́dọ̀ ṣùgbọ́n tẹ́tí gbogbo kíni ìjọba ìbò ìwọ́n tẹ̀ ń dàrú ni wọ́n pọ̀ máa wọ́n fi kàn gbé nǹkan àgbà gbàdùn ní ìdíkọjá bá wọn àgbà ti bí ṣètọ́n àti bájà àìsọ̀rọ̀ àgbàrù àdìsáyàlógùnbí àdìsẹ̀wégan alámàábìnrin ìfìsáwé alámàábìnrin ìfìjárárí alámàdínúgbélé yóò tán èmi wá tágún mẹ́sàn tó pàjẹ́ wọ́n lágún mẹ́sàn ọjọ́ bẹ̀rẹ̀ kélẹ̀ spray spray gini nǹkan ti jẹ́ so people to lọ́wọ́ lè sàlàyé báyìí tẹ́lẹ̀ ní sàtẹ́wà ti wà nù mọ́tò tó wọ́n ti tó bá ti sàdúà sísẹ́ni ó sàdúà yóò dákọ̀ Jésù lé lórí mọ́bò bìkọ́sẹ́ ẹni tí wò bá sàdúà ara àtọ́nà mùsùlùmí táwọn tó sàmì ti jẹ́ èrè dákọ̀ àtìsà wọn náà lẹ́nu tó mọ̀ lẹ́nu tó mọ̀ wú ọ̀rọ̀ ẹ̀rú kìí ṣe wá ń wé láíláí tá a bá ti mọ̀ fáàlì ní òde ọ̀wà mú second level tẹ́wọ̀n ti sàdúà kan àbí sórí àwọn mùsùlùmí káwọn náà ti mọ̀ fáàdúà tiwọn náà bọ́ ìwọ náà wà ṣe àdúrà tó wà jẹnẹra hmm? àdúrà tó nípa dáadáa tẹ̀wé kò sí àpò tí ò bá mu ó lè sọ wípé Allahumma asli lana dinana allazi huwa ismatu amrina ọlọ́run dákùn ẹ̀sìn wa tó kó nǹkan lójú ìwà mú dákùn bá tún ṣe wàá sì tẹ̀gbọ́n láti wájẹ̀ mú tán sáré káàkiri lákùnbà fún náà ṣe wà sánà ágbàtàn lẹ́sí sí àmà àdùnà alkiyama wa náà ẹ́ tààlọ̀ lè ní bá lákùnbà wa fún ṣe wọ̀jẹ́ alìhayata ziyada sọ́gbọ̀nà kúlù kai gbogbo gbígbẹ́ ilé yàtà bá gbé dépò jáde gbogbo wa gbogbo tán kaba sí ìlú gáyé sọ́gbẹ́ wọ̀sán kò nígbà tó bá ní táàmù tó lè fi bú tiẹ̀ pẹ́ pé ten million ju two hundred ló fi ṣe mìí kó máa bu àwọn àgbà kó máa bu tẹ̀lé àwọn ẹ̀rọ bá ti sọ pé kí fájà kí fájà kẹ̀kẹ́ kí ayatọ̀ tó kéde gbogbo ẹ̀ kókún síbẹ̀ tó bá ń bó ìbò wá tó ìbò tó kà náà ó ọlọ́ ẹgbogbo kó lù dáadáa tó ìbò ó ọlọ́ ẹ̀hẹ́n lẹ́tí bá èso olùbáṣọ ọ̀tọ́kọ́ engage àwọn táwọn náà fẹ́ ṣe á ní sí jésù yóò mọ̀ look forward pé àbá ẹ̀lákùn irú àdó àtẹ́kùn wájọ́ òun ẹ̀bùn fún wa ọkùn tó tó bá dé gbùgbọ́n wọn wà fẹ́ràn rẹ̀ ìfẹ́ràn ló fara àdó àti mò ń ṣe èyí náà ní ti fúnra ní ẹ̀hìn rárá pò nígbà ọkọ̀ ọmọ afọ náà kàlí tọ́lá lọ́sọ̀rọ̀ àdó ànàbí àmọ́dìgbà kó ti rí pé àwọn eléyìn ó sì fi ṣe ti wọn má sọ pé ah, èmi ò ní ṣe bídà sí kìí ṣe bídà ní káṣà àdúrà kò ṣe bídà ẹ́ kásọpá àbùkù ní kàlọ́ àbẹ̀ àlùpà àníbi kàṣà mọ́tò wọn bẹ bẹ́ẹ̀ náà ni ká ti ṣe náà níbi táwọn ọmọ bá ti lọ lé ìwé tí wọ́n sàtẹ́ńblì tí wọ́n ní káwọn ilé ìwà sáàdá àwọn kọ̀ọ̀kọ́ kó jésù wọ́n àkókò òde ṣe ó ṣe ò ó ṣe torí tó bá ti ṣe àwọn ọmọ ilé ìnáwó ṣe amen títí wọn

ọwà ọmọ tó ti rú àti ọwà fọ wọn ọwà nìkan máa wí tẹ̀lé ọ. ọlọ́ọ̀fọ́mà ọlọ́wọ́ kí ni kí tó lè yára yẹ شوف لنا مثالنا هذا البر والتقوى البر والتقوى ومن العمل ما ترضى ومن العمل ما ترضى ايه كما وي yóò dùn bá ah! lárúbáwá tẹ́ ń pọ̀ yóò dùn máa bínú tọ́ba àwìn tán ṣe tọ̀ fún kẹta wí nítorí ẹ̀kọ́ jẹ́ ní pé gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ mọ̀ kó ń kálukú náà máa dá ṣe fúnra rẹ̀ ànábì ló sọ pé tọ́wá ti fẹ́ travel tọ́ba ẹni ká wí mo mọ̀ pé àlè sì gẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kan ní àmọ́ ẹ̀dá kan bá délé ká wádìí ẹ̀ ó ti fásitì mẹ́jọ sí i àmọ́ ẹ̀dọ́ kà á dá kẹ́kọ́ ní ẹ̀mí sáàdúrà ṣe mo rọrọ̀ kúrò sí ọ létí ó sì ní àwọn eléyìí òde kí wọ́n náà jù nǹkan lẹ́nu tí ó sáà pàdé báwọn láwọn. Okay, uh, let answer question yìí ọ̀dà púpọ̀ ṣe náà tíbẹ̀ ìtànà bọ́yá tí mo sọ lè ṣe lẹ́nu wípé ọmọ ẹni tó bá Islam ìyá rẹ̀ jẹ́ sísẹ̀ ó ti wá lọ́mọ lọ́wọ́ bàtọ́ wá gbà Islam mọ́ ọmọ yìí kò sí ìdàgbàpá àti kẹ́lìmà sí lẹ́nu kí Islam ò ní pípẹ́ bá ti lè rí òbí méjì tọmọ bá ní táà méjì bá jẹ́ mùsùlùmí no problem ṣùgbọ́n mi automatically ọmọ yẹn tí bàbá bá jẹ́ mùsùlùmí tí ìyá ìṣe mùsùlùmí automatically ọmọ ìyá mùsùlùmí tí ìyá bá jẹ́ mùsùlùmí tí bàbá ìṣe mùsùlùmí islam wa tó tún fẹ́ tó fẹ́ sóore ọlọ́run ọba ọmọ wa tẹ̀lé ìyá sí tí ìyá rẹ̀ ti jẹ́ mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí ṣẹgbọ́n mi kò ní nǹkan fi tẹ́lmà kankan sí lẹ́nu tí ìyá rẹ̀ tó gbé tí bàbá rẹ̀ gbà sọ ọ̀dà wáyé alùwẹ́lẹ́lú yẹtẹ́bẹ̀ ọmọwú ọ̀hún ìdí ìbò ó bá ṣe bí ìbàjẹ́ tó ẹgbẹ́ tó ti lọ́mọ yóò jẹba mo mọ ṣe bí ìyá ìdíwá di mùsùlùmí lẹ́yìn ìgbà tán bí tán ìyá ọmọ yóò tí kó lóko kò tí kó lọmọ kéré náà ìgbà tí ó fi bàlágà tó bá ti pé ọ̀kan náà obìnrin bá ti mùsùlùmí ọmọ yẹn náà ti di ọ̀tọ̀mátì ó ti ó tẹ̀lé ẹsẹ̀ tó wá jẹ́ mùsùlùmí wọn ọ̀tọ̀mátíkálì dẹ́tọ̀ èèyàn tó ṣe hajj pẹ̀lú wàrámù àbí àbòkúṣe àrámù ló ṣe àbòkúṣe yẹn kan ọwá lọ́jọ́ àjọ wàrà tẹ́ òmíràn bó tẹ̀sí pẹ́tọ̀ òun lè wọ́n ní ládá ẹ̀bọ́ two different things wọ́n wà jíàtò ìsìnká ti ti wà wípé nǹkan tẹ́yìn àbí ṣe nǹkan ilé jẹ́ àrọ àmọ́ kò pé ìbádà tí a ṣe mẹ́ ó wà fàájì wọ́n sọ pé wọ́n fi gbé àsọ̀láàtù àdúgbò ti dárí ìmọ̀síwòbà àdúgbò àdúgbò ìmọ̀síwòbà kéèyàn tẹ̀wọ̀n ní ilẹ̀ tẹ́nìkan jágbà pé ilẹ̀ sáyẹ́ sí èsì tẹ̀ gbà lọ́lẹ́ ìgbà kọ́wọ́ pípẹ̀lẹ̀ tí wá kẹ́wọ̀n ẹ̀mí ọ̀gbọ́n kò ní ìmọ̀ èèyàn èyí ọ̀sọ́ tó bóyá kéèyàn wá ìlà ìlú lórí o tó ọ̀nà ìlú ìkà tó bá lè tó ṣàmọ́ pé nípa ìrún ẹni tí ah, ó nìrùn nígbà tó dájẹ́ ọ̀nà yàtọ̀ mọ́ rántí ń gbà kéèké ọ̀nà ìlẹ́ta nọ̀ nígbà táwa ń kéré táwa secondary school ilé tí yẹ wá àmì fún àgbà àwọn a jọ class wọn náà ti da àwọn ìdàgbà ní ìjẹun ní ìdílé àwọn gọ́ọ̀mẹ́ntà àwọn ìyàwó wà lọ́wọ́ alátọ̀mọ́dá ọmọdá ni mo pèlè iṣẹ́ àwọn ádámà àbùlá èyí ilẹ̀ ṣekara ádámà àbùlá ó sọ wípé wọ́n sọ wípé wọ́n fẹ́ ní bóbìnrin sùn oní òmíràn kí ló kàn pé oní wọ́n fẹ́ lórí ìwòsàn ìyẹn wá sí òun lórí oníkò níràn kí ló kàn nílẹ̀ yóò wá ìdìbò lọ́dún àwọn tó lẹ́nu tó ọ̀rọ̀ ìbò lẹ́nu ìbéèrè kí n tó sọ̀rọ̀ ọ̀gbọ̀ ìyẹn èyí kí n pẹ́ẹ̀lì kí n tó sọ̀rọ̀ ayé dáadáa pọ̀ ẹjú tó bá ti lẹ́sìn ìwé lóògùn lọ́wọ́ ẹ̀nà mi nípa nípa apáwà lórí ìrun wọn dápa nàbí sálàlọ̀ sẹ́lá sí káńtì sálàlọ̀ sẹ́lá ní àbíkáṣe méjì náà àwọn afá ń àmọ́ wọ́n láwọn àlọ́ pé tó súnmẹ́rì òun ni pé a ò ní ṣe lórí ìrun ẹ̀mọ́ tó fà wọ́n lu ẹ̀mí méjì àwọn fún òun pé ibi táfẹ́ kà lórí ìrànṣẹ́ mi kágbé tí possibility pé kò sí bó ṣe wù sánàbí òsì ní kà lórí ìrànṣẹ́ lẹ́kọ̀ọ́ náà sọ̀tọ̀ kalẹ̀ àwọn sọ̀hábẹ́ àti ìsọ̀tọ̀ àti ìsọ̀tọ̀ fíńgbà tó hápùra ẹnu pánàbí ń kà lórí náà wọ́n fi há kò ní sí páàtì rùn kankan páàtì kankan gbọ́dá sánàbí òsì kí lórí ìrànṣẹ́ kò ní sí tó ṣé ń gbà tó ka muhammadu rasulullah àyùgbà tó ka gba àwọn tó ti dákọ̀ muhammadu mẹ́rin tó àgbọ́ tó bá ti gbé nǹkan tó bá ṣe ni nǹkan tó nàrí ìdí pé ah ànábì kan mọ́rọ̀ sára gbogbo alájẹ́ lọ́lọ́lọ́ tí kí kan gbé jìnnìjìnnì tó bá tó ti sọ yẹn olùkọ́ ẹ̀ kò pàtàkì inú ìjẹ́ yà lápá ẹlẹ́lẹ́kejì anábì sallallahu alaihi wasallam jẹ́ pé inna fi salati la shughla ìrún fún ààrẹ tó ní engagement ní nǹkan tó kẹ̀kan ọkùnfà rẹ̀ tó ní máa kẹ̀kan mímọ̀ hmm? kí ló máa nábì sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí òun kọ́kọ́ sẹ́rẹ̀ rẹ̀ wọ́n máa ń sọ̀rọ̀ lórí rẹ̀ àwọn tàbí àti wọn sọ̀rọ̀ ọlọ́wọ́ tí wọ́n sọ̀rọ̀ wọ́n máa ti rọ̀ ọ̀rọ̀ bá àbó ìdílára ní ọdún bàbá rẹ̀ wọ́n sálámù sára wọ́n dáhùn abúlẹ́kùn mọ̀sílù wá nígbà táàdé láti habasha òun wá sálámù sára yà nílò wá dáhùn ànílò akẹ́wọ̀n sára náà wọ́ta iná pẹ̀sọ̀ láti pé èrún fẹ̀ka ti tó ní pé nǹkan ti ọ̀pùpáyìn pé pé yóò ní lè ṣe nǹkan mìíràn jẹ́ nípa ìpè sálámù ní sálámù níbi ìwọ́n ní ìtìláṣẹ́ ìfàsálámù àti ìtàkọ́jẹ́ ọba jẹ́ náà àpò kéèyàn kàṣẹ ìṣàrọ̀ láì èyàn lè fi ìṣàrọ̀ ẹ̀yàn pé ó fi ó fi ọwọ́ dáfẹ́ òṣìṣẹ́ so ìkéjì tí ó wá láti mọ̀ tí wọ́n tábá sálámà sí wa gbọ́dọ̀ dáwà sí kí ló tó àwọn báyìí lórí òun fún mi ìmú kẹta sí wa tó tó báyìí ìkéjì ní ilé àdìsí máa wẹ́ẹ́ bẹ̀rẹ̀ hásánà wọ́n bá hásánà sólà ní àdìsí lẹ́nu àwọn ìjọba àwọn ọkọ̀ lóòrùn tẹ́lẹ̀ ẹ̀ nígbà tó àwọn aṣọ ayà kalẹ̀ pé ha ń lo àlàfọ̀là wà àjọpọ̀ láti ó tọ́ wọ́n kún mú lílá ìkọ́ nìdínà fáwọn mẹ́rin náà bí sùkú jì wọ́n pa wá láti ká dákẹ́ ìrún tá à ń ṣe ní káfí ẹlẹ́ẹ̀kẹta àwọn ìlú àwọn ọmọ ìlú àti wọn kúrò àti òun ara yá mẹ́rin nígbà tó ní àwọn ọmọ ó bá dé inú ìṣètò lẹ́yà lẹ́yà àti ìṣàn ẹnìkan wá sí ẹni wá sí ẹ wá sí ah, alhamdulillah òun bá pè yọ hasan ó lọ bá ti gbogbo àwọn èèyàn bá gbé ojú ah, ah, ó onígbà tá a ṣe fún àwọn akẹ́rùn sán fáwọn wà á ó lè máa rọ àìsí mọ̀álì máa nì àbáyá afẹ́ àtàlẹ́mù ní ìlú ọ̀sán ọ̀sán ìrẹ́ nìkẹta tó jẹ́ títà tó bẹ́tà ní títà jà níbi ó mọ̀ fún mo ṣe ní ṣe fọwọ́láyé máa kọ̀ hara ní wàlá kàhara anájọ́ ìjágbé mọ́ mi kò bò mí mọ́lẹ̀ kò jágbé mọ́ mi olùkọ́ àpòrò ìnà ààbò ìsìlá ẹ̀rọ tó ń tààtì làyẹ̀ tó kò sí ìṣe ìfún ní kàlámì ọ̀rọ̀ àwọn èèyàn ògùn gbọ́dọ̀ wà bẹ̀rẹ̀ níta àtìlẹ̀ ìnáwó àríyá ẹ̀ tàbíyèwò à ń sàkómọ́ ọlọ́run à ń ṣe ọlọ́run bí kí wọ́n tàbíyèwò wọn padà àti bá nàìjíríà sọ nítorí pàtẹ́ńtì kò ní ìdíkò fún ṣe tẹ̀símẹ́tò tẹ́ẹ̀mọ̀ fẹ́ẹ̀lì ń bẹ̀ kan bẹ yí pé ọmọ ìyá wa o fàíta àtọ̀tà fàhámídàlá fọ́ṣàmìtò tó bá pín tó wá tàrà ìlà ṣe yọ́n kọlá fàbí ẹ̀fẹ́ tábìlì sọ pé ẹ̀rí yìí òwúrí ìrùn bẹ́ẹ̀ náà ni ẹni tó bá sọ pé ẹ̀rí tó ń fẹ́ lò ní pé albàkílù mọ́tò kìrìtò ìdáwó aláfisọ́lẹ̀ aláyà àwọn èèyàn lẹ́ni tí wọ́n dákọ̀ mi lọ́dọ̀ rẹ̀ tí ò wá ń sàlátù fún mi àdá kò lè gbé orí ìrùn orí ìrùn gbọdọ̀ ní ìgẹ̀rí tiẹ̀ lọ́tọ̀ gẹ́gbó ṣe é pé ẹ̀ tó bá sín náà wọ́n tó bá sàlátù ìlà kàti tẹ̀síwìtì fún tí àná jí nǹkan pé kò gbọdọ̀ gbé wọ orí ìrùn tó eléyìí náà jẹ́nẹ́rà ẹ̀ ní lórí òòrẹ́ ìfọ́n tẹ̀síwìtì o so náà tó bá wá rí bẹ́ẹ̀ èyí tó súnmọ́ jù àmọ́ tàbá wà lè ròlè lápùlẹ̀ ní mọ́sálà yìí ló ṣọ̀kánì àkọṣọ̀kánì gbà pé yóò ní sọ́lá ọ̀sán ó bàbá rí ẹ̀dọ́ ẹgbẹ́ tó fi yàn tó bá wọn béèyàn bá ṣe é o bá wọn ṣẹ́gbọ́n mi kan bá ṣe kí ẹ̀ nígbà lára so pẹ́ṣà ìyọ̀kan tó ló ń dọ́là àpẹẹrẹ ọ̀kọ́ tó wò ní kàlùkù pọ̀ èyí tí kàlẹ̀ tó rà fẹ́ ní ọdún tó ẹ̀ tó bèèrè sí ń ṣe tọkọ rẹ̀ kú èyí tó bèèrè tọkọ rẹ̀ kú tó lè wá fún ọ̀nà ọ̀làjì tó lè wá fún ọ̀nà ọ̀làjì tó lè wá fún ọ̀nà ọ̀làjì tó lè wá fún ọ̀nà iye tó kúrí tọ́kọ rẹ̀ tí kọ̀kọ́ rẹ̀ lọ́bàá ní kó sùn ó lè jáde fún hajj rẹ̀ kọ́rọ̀ lọ sọ́jà tó ẹ̀kọ́ bá ń ṣiṣẹ́ lójú ọkọ̀ rẹ̀ lọ sí lẹ́yìn iṣẹ́ ní ọtí ọtí ọtí wa bọ̀dì ọ̀gáwẹ̀ wáìnì ọ̀rẹ́ ìdàgbọ́ọ̀lì èyí tó jẹ́ ìjọwájẹ́ ìkàlọ́ọ̀lì àmọ́ bí kí èrè ìdàgbọ́ọ̀lì tó má ti fi yẹ ọtí ẹwọ́ mi fọ́nà tó jọ sí yúnì ìdí tí èdè náà láti wọ́n lè ọ̀gbọ̀rọ̀ ṣẹ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní wípé ìwọ́n tó bá dé èkó lòdì ṣiṣẹ́ ó ń lọ guinness ó wà àti brand guinness malt wà wà separate ẹgbọ́n mi guinness náà ló ní o bọ̀ ni wọ́n ń ṣe ó sì wà sẹ́pẹ́rẹ́ èyí ò sọ pé wọ́yẹ̀ ìlú sẹ́ ó wà sẹ́pẹ́rẹ́ ọ́ ní ti bá èèyàn ṣiṣẹ́ nínú jẹ̀ndọ́ àbíjọ́ tribe wọ́n wá ní unity káwọn lẹ́yìn ìṣiṣẹ́ lọ́wọ́ tí wà níbi ilẹ̀ nìkan kékeré rẹ̀ sábà bíyàn pé ìgbòrò ní iṣẹ́ tó ní jẹ̀ndọ́ kò fẹ́ẹ̀ lọ́sọ̀ kòjá òkúlò sí ẹ ọtí fáwọn tó sọ́tàn ṣe àmọ́ sábà bíyàn pé ilé ọtí lẹ́yìn ẹ̀sìn wọ́n na ilẹ̀ bíríì ní fáyà tó mọ́sí fẹ́ ṣàrẹ̀ ó pọ̀ yóò ti tó ọ̀sí tó ìyẹn bá tó yóò wà fún pẹ́ṣà lórí ọ̀rọ̀ ọlọ́run láti lọ Thank ah. you. Aa Elhamdülillah. Abu Atif böyle. Abu Karim. Tamam, bu. Bana bak. Bana bak. ó ṣe bọ́lá tó rí ẹni oníṣẹ́ tọ́lù sí ìlú òfin náà kò sí ẹ̀ bá ti tẹ́lẹ̀ ìlú yóò ṣe tó rẹ̀ làwọn fi lófin náà pé bìkọ́sì ẹni ẹ̀ ṣe lànà àrùn sọ lànà ìjọ wọn tó àní yóò sọ̀rọ̀ sọ́kọ́ lẹ́yìn bọ́ọ̀lù àbúrò àti ìgbà sábà dára sábà dára sọ̀rọ̀ Amina. Amina. wọn ní egbò wọn kò nídìí lọ́wọ́ nígbà nígbà wọn ní àmà nílò. Àwọn ọkọ̀ ń sá àti ọkọ̀ ń sá àìsí ìlú ọkọ̀ ìgbọ̀gbọ̀ sí àmúbẹ̀ ọ̀nà ìgbòsí mọ́ ti gbá wọn lọ́dọ̀ àná